فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أقف الله الحمد لله Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah Rabbil Alamin. A tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá Ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama. a rí pé tí a bá wò ó ọlọ́run ṣe wá ní àwọn oore kan nínú Islam àwọn oore yìí tí kò dánilẹ́kọ̀ọ́ báyìí tá a bá ní èmi máa ń sọ láti fi challenge ẹni tó bá fẹ́ púrúfù pé ẹ̀sìn àwọn lẹ̀sìn ntẹ́ ọba inú ẹ̀sìn ọ gbọ́dọ̀ pé yóò wà látọ̀dọ̀ ẹ̀ wa tí í ṣe ta o Allah ẹni sì fi rán òun làwọn rẹ̀ àwọn ànábì ọ̀wà ṣe both theory and practical wọ́n wà ṣe fún wa wọ́n èyí tí wọ́n bá wá já fúnni kan àbí tí wọn ò lè rí rẹ̀ ṣe naturally wọ́n wà ṣàlàyé bá a sì ṣe kí n tí mò ń sọ olè wa n tó ní í ṣe pẹ̀lú òkúkú zàwùjẹ́ yìí òun la fẹ́ sọ ojúṣe ọkọ síyàwó àwọn máa ń dúpẹ́ ní Islam pé Muhammad sallallahu alaihi wa rán sí wa ọ̀fẹ́ yàwó bóò láṣẹ bóbìnrin kan lò ànábì ọba obìnrin kan lò lọ fá yàwá Khadija bóò ló ṣe bá lò wọ́n bẹ́ẹ̀ máa kọ́ lẹ̀ nígbà tó yàtọ̀ tó ní kọjá ìyàwó kan ó tún bá wọn lò bóò ló ṣe bá wọn lò gbogbo ẹ̀ bẹ́ẹ̀ máa kọ́ lẹ̀ tẹ́lẹ̀ kan wá sọ pé àwọn fẹ́ ṣe marriage counseling pé wọ́n fẹ́ ṣe láwọn ilé ìjọsìn á wà béèrè pé ẹjọ́ níbo lẹ́tí fẹ́ mílíọ̀nù ṣé Jésù fẹ́ yàwó bẹ̀rù ajẹ́ pé kì í ṣe ń tọ́wà nù ìwé ẹ̀sìn ilẹ̀ fi ń káwọn èèyàn ọ̀rọ̀ àwọn philosophers kan lẹ́kẹ̀ kó jọ ọ̀rọ̀ wọn sì rèé a lè fọ́ǹtì ẹ̀ mo fẹ́ ká gbọ́ preambus lẹ́tọ̀ yìí èmi náà ní ìsìn ọ̀n bẹ́ẹ̀ náà bàbá wa ń lẹ̀ ìwà tó pé ìtì ọpọlọ tí ń bẹ lórí wọn ó ju tàwọn tá à ń pè ní philosophers yẹn lọ àwọn kẹ̀lé má lakọ̀ ọ́ lẹ̀ ni tí wọ́n bá jà lágbo lé láyé ẹjọ́ tá máa fẹ́ parí ẹ̀ ó ní má ṣe máa parí ẹ̀ ni tán bá rò pé séjà yọ parí àbí òní parí ó ní fọ́múlà wọ́n ní kọ́ pé ìyàwó sọ fẹ́ ọ̀pá mi àbó tí níbo mi tán mi ó ní wọn òyìnbó mi kọ́ parí náà ní wọ́n kọ́kọ́ o ti fẹ́ ìyàwó kan kọ̀rọ̀ wọn ò fẹ́ kankan kọ̀rọ̀ ìwà burúkú rẹ̀ ní sọ fẹ́ ọ̀pá rí olóhùn fẹ́ ọ̀pá rí bàbá ti ń tojọ́ lọ mọ́sọ̀ báyìí mọ́sọ̀ báyìí wọ́n ti kí ọkọ wọ̀ lóhùn nìkan wọ́n ti kìyàwó wọ̀ wọ́n wà bẹ̀rẹ̀ ẹjọ́ pé ẹjọ́ ọ̀fẹ́ ni ẹrù ẹmọ́ rojọ́ kí ni o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o sẹ́wọ̀n pé ọpọlọ kan nìyẹn ọpọlọ yẹn dẹ̀ ṣe kí ni o ó dẹ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n gbà mí èèyàn lè pọ́pọlọ mi wà tí ò ní ṣe kí ni o tí ò ní ṣiṣẹ́ tí ò ní bá tọ́lọ́ mu lápẹ̀rẹ̀ ń sìn nílẹ̀ Yorùbá Yorùbá máa ń súpó bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ọpọlọ ọ̀dẹ̀ bá tọ́lọ́ mu ẹ̀gbọ́n kú ó fi ìyàwó lẹ̀ kò sí tó burú tábúrò bá ní tírẹ́sì ní ìyàwó bọ̀dá rẹ̀ bí ó ti bímọ fún bọ̀dá mi àwọn ọmọ bọ̀dá mi kán mọ̀ di ìdàkudà ọwọ́ afẹ́fẹ́ yóò tó lọ tó obìnrin òun fẹ́ ní sùlọ́kà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ni a sì tún bí obìnrin pé sọ́tí ọlọ́run kọ́ ọ̀fẹ́ àbúrò ọkọ rẹ tọ́ba lọ́tọ̀ òun lọ́rùn yóò ẹ̀sẹ̀ wá lọ fẹ́ ní sùlọ́kà nílànà tọ́lọ́run ṣùgbọ́n ní ìṣẹ̀dájú pé ẹ̀ẹ́gbà ọ̀wọ̀ ẹ̀gbọ́n ti kú ọwọ́ níyàwó mẹ́ta àwọn àrò pé sórí ìwọ ìwọ lọ́fẹ̀ẹ́ ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ ìwọ ìwọ lọ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀kejì ìyàwó náà sì ní choice èyí ọpọlọ yẹn ọ̀bá tọ́lọ́run mọ́ ṣùgbọ́n ọmọ táwọn máa ṣe nínú Islam ọ̀rọ̀ wa dàbí eku àti lójú òpó eléyìí tá a máa ṣe kí o tá a máa tọ̀ tá a bá ti lè tọ ojú òpó àárí ọ̀nà ọlọ́run láyé àti níjọ́ òbíǹda kìámà àti pẹ́ni tó ń gbé kalẹ̀ gan rèé ọba tó dá sánmà àtìlẹ̀ ni tọ́lọ́ wọn bá sì gbé nǹkan kalẹ̀ kò lè takò àwọn ẹ̀dá torí pọ́lọ́ wọn bá sọnù sọ́rọ́tù lùmọ́lì aláàyà àlàlùmọ̀nà kọ́lákọ́ wọ́n wà lápẹ́ ìfúnà kọ́bí ọlọ́run tó dá ẹ̀dá ṣé kò wà ní ìmọ̀ ẹ̀dá tó dá torí pọ́lọ̀ fúnra rẹ̀ gan rè ọba tó mọ nǹkan lámọ̀díjú ni ọba tí ó fún wa ọ̀rùn tá a bá ṣe aláàánú lọ́nà ọba. ṣé wá rí abala táwọn abẹ́rẹ̀ yìí ní ìtọ́ dá lójú tá a bá ní ká ṣàlàyé ẹ̀ báwa fà ìṣàlàyé ẹ̀ á wà bí ìdí ìṣá ìta mi parí ẹ̀. torí àwọn Muhammad gbé tí àkàndá ní nínú àwọn tíra tí sì máa fi àwọn ọ̀rọ̀ míì kan nínú àwọn ọ̀rọ̀ àtàwọn àfáà mi sọ́nà àwọn tíra míì tá a fi ṣiṣẹ́ lé àwọn àdìf nínú tí láti dáwájú mi lábẹ̀rẹ̀ ẹ̀sìn ojúṣe ọkọ tí wọ́n kọ́ ni ọkọ ìyàwó kéèyàn ṣe fúnyàwó wọ́n sì kọ́ ení èjì ẹ̀rin ẹ̀fà lórí tí ní mẹ́ẹ̀ẹ́dógún nígbà wọn akọ́lé mẹ́ẹ̀ẹ́dógún kan mẹ́tàdínlógún fún ọkọ ìyàwó kọ́ ení èjì ẹ̀ta tó fi kọ́ mẹ́rìndínlógún fún òun náà kéèyàn àti kódà wọ́n tó máa máa wọ̀ ṣẹlẹ̀ kan wá tó ẹgbẹ́ tá a bá ní gbogbo ẹ̀ láàsọ àsìkò lè gbà wá. màá wá gbìyànjú àmọ́ wa mo ní kéékèèké láwọn abala tá a ní bùkátà sí ṣé ẹ rí mi tọ́lọ́ tó fi kẹwàá ní Islam nígbà tá a bá ti ń fura pa ń ṣe tí ọ̀dà tá a bá tètè padà sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run wa náà sì máa kẹwàá ṣùgbọ́n tá a bá rò pé alágbára a bá rò pé a nípò ntọ́ yẹ ká ṣe bóyá ọkọ ntọ́ yẹ kó ṣe fún ìyàwó ẹ̀ kò ṣe ọ wá ń fi ìyàwó ó ń fojú ìyàwó ráre wàláhì tọ́lọ̀ bá fẹ́ gbà mú ó jọjọ alẹ́ ọlọ́run máa mú bí àwọn ìwọ hàn ó lè máa rò pé nǹkan dáa pé gbogbo bàbá aláwọ̀ ní ọ̀nà gbogbo òun ti tẹ ọlọ́run mọ́lẹ̀ kọ̀dẹ̀ sí nǹkan kan tó lè jẹ́ solution ju àtàwọn àwọn àlè sèfà ìyàwó mi náà ó rò bóun mọ̀ yàá fi jọ ọkọ gbogbo àbòsí ní í ṣe fọ́kọ sóyè ọkọ ọmọ ṣe wàhálà lọ òní dáná lọ́jọ́ ọkọ lásìkò lẹ́yìn ọkọ ó tó láwọn àlè olómi tó bá lọ́kọ tí ò bá rí àbí ìgbà kò ní ṣe kí ni òní ní tẹ́tẹ́ ní ọwọ́ sàkùsì ọlọ́run àwọn àrùn àsìkò tí ó ní tẹ́tẹ́ ní yọ̀ọ̀nà ara sọ yọ̀ọ̀nà ẹlòdè yọọma máa pààrọ̀ báyìí ọlọ́run máa rẹ̀ nìgbẹ́ ní kankan ní ọmọ rẹ̀ ò ní yanjú èyí tó bá sì yanjú kò ní láàánú rẹ̀ lójú ọ̀rọ̀ rẹ̀ wà dojú lọ́jọ́ alẹ́ wọ́n wà wá tí wọ́n alẹ́ nìkan ní ṣe kò fóun ti ṣẹlẹ̀ látara ọkọ òun inú fi já sí pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìwọ ọkọ àtìyàwó gbọ́dọ̀ mójútó mi ẹlẹ́kẹ̀ẹ́jì ta gbọ́dọ̀ mójútó atọ́kọ àtìyàwó àwọn ọmọ wa lè mọ́ yà dáadáa àwọn ọmọ tẹ́ ẹ bá lọ wo majority ilé táwọn ọmọ ètí yà dáadáa ẹ má bú àwọn ọmọ tẹ́ ẹ bá kó ọmọ ọgọ́rùn-ún jọ ọmọ hundred tẹ́ ẹ bá kó wọn jọ over ninety percent nínú àwọn ọmọ yẹn àwọn òbí wọn sọ fún wa yọ ọlọ́run ó sì wà náà bí ìfì náà bẹ́ẹ̀ kódà ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Kùránì ṣùgbọ́n ìrònú sí Kùránì nínú àlùkùránì pàápàá ní sọ́rọ́tù tàgọ́ọ̀bùn ọlọ́ni ìnàmá àmúwálùkún wá àwùládùkún fitna ọlọ́ni sọ ẹni gbogbo àwọn ọmọ tẹ́ ń bí àtàwọn dúkìá tẹ́ ń kójọ àdánwò ní wọ́n o àmọ́ wá rò pé sí átọ́mọ̀ àdúgbò náà ni àṣà àgbọ̀rọ̀ ọlọ́run yé ní sọ́rọ́tù nìkahàf ọlọ́ni àlùmọ́ọ́lù wálùbà ní wọn náà sí nọ́tùlà àyà àti ìdúnyá sẹ́ẹ̀rí kẹ́ máa kó lé ayé jọ kẹ́ẹ̀kọ́ lé kẹ́ẹ̀ra mọ́tò kẹ́ ẹ tó bímọ kọ́pọ̀ ọ̀ṣọ́ ilé ayé ni àṣà àgbọ̀rọ̀ ọlọ́run yé ni bá a bá ṣe lò wọ́n ìní ó fi jọ́sọ̀ bá a bá ṣe lò wọ́n ìní ó fi jẹ́ fìtínà ẹlòmíà wà rò pé òun bímọ òun bímọ wàhálà ìfìtínà ló sì bí nígbà wọn wá dàgbà tó yẹ kó sinmi ọmọ eléyìí tó máa náwó polisi lónìí ọmọ eléyìí wọn ò lòlẹ́ òkú lọ́la ọmọ eléyìí wọn ò ṣe kíní kan àyà rẹ̀ wà máa ká òkè yìí tẹ́ ẹ bá lọ wo àwọn tó pọ̀ jù ní àwọn ọmọ lónìí tí wọ́n yáyà kuyà náà lu mọ́jẹ́mi àti yan tara wa jẹ àwọn ọmọ wa lọ́pọ̀ jù ń bẹ̀ mo rò pé àwọn tó mọ àwọn ọmọ wa tí mo gbà lérò àwọn ọmọ wa ní ìmọ̀ tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n rọ̀bù bí kankan ka ó kọ́nù níìsì àyà mi ó sì yàn ọdún ọlọ́run máa wo ìgbìmọ̀ adébọ̀ làṣíbí kéde kan ìyàn láti fún kéde kan làṣàkì ah! ìwọ ọlọ́run àwọn ọmọ wa lọ́pọ̀ ń bẹ̀ bó o dé rẹ̀ ẹ̀tẹ̀mí lórí mọ́lẹ̀ kọjá ẹ̀tẹ̀mí lórí mọ́lẹ̀ bàbá ẹ̀kọ́ tẹ̀lé orí mọ́lẹ̀ ní ìsìn ó tàn án àtòjọ káyìí láàrin mọ́sálásí bẹ̀rẹ̀ ni tó bá rí àwọn ìtí ń fa igbó lọ́nà tòsí bẹ́ẹ̀ wọn gbójúmọ̀ náà bẹ̀ àátùjọ kírun náà ni ó ti jẹ́ pé àwọn ọmọ tiwa náà pọ̀ ju nìkan ẹ lọ wò ọ̀pọ̀lọpọ̀ bí ó sọ kàn fìtínà nìyẹn torí pé ọkọ ò sojúṣe rẹ̀ ìyàwó náà ò ṣe kí ni kò ṣe tẹ́nìkan bá ṣe tiẹ̀ tẹ́nìkejì ò ṣe ó lè má jẹ́ kí kìíní yìí ṣe sòrè tó àfikájọ ṣe àìsí báyìí ó lè tó fa kọjá pé yóò ní iṣẹ́ tí ó ṣe lórí àwọn ọmọ nínú kán yà dáadáa àbí kán má ṣe kéde o kán má yà ọmọ wọn yà dáadáa. ẹlẹ́kẹta nínú táwọn sì gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ìwọ̀ tí láàrin ọkọ síyàwó òun ni wípé àwọn tó bá jẹ́ lọ ìwọ̀ ọ̀tọ̀ lọ́hùn bá ṣe tó bá tọrọ àforíjì ọlọ́run foríjì wa ọlọ́run ṣe kí ni ó ìwọ́n tá a kù sórí àti àásírì pọ̀ àwẹ̀ tọ́já sí pé á gbàwẹ̀ á tún máa wo fídíò àwẹ̀ tá a gbàwẹ̀ á máa sọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n tó nígbà bá ti ṣe àṣàgà fúrùlà ayọjá kà níparí ẹ̀ gbogbo àwọn àìṣedéédé ọlọ́run ṣe kíni o yóò mójú kò ṣùgbẹ́ èèyàn ìwọ̀ tó yẹ ká fún iṣẹ́ eré wa àwọn èdè ìjọ gbòde lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́yìn èèyàn àtẹ̀dùrúnà mọ́nìlì muflis àtẹ̀dùrúnà mọ́nìlì muflis sẹ́ẹ̀mẹ́ tó ṣòfò jù ẹ̀tọ́ ta fún tójò kanlẹ̀ àwọn sàbí òwe mọ́nlá dírámọ̀ làwọn wà láàmọ̀ ta bọ́yá tí ò lówó lọ ẹni tí ọkọ̀ ní ẹni tí ò ní mọ́tò anábì lélẹ̀ yìí ọkọ̀ ló ta fún ọ̀nà ẹni tí ò lówó lọ bí ẹni okú tọ́wọ́ àbìjẹ́ náà wà lẹ́wọ̀n lọ́gbọ́ lóríire tí èyí bá sì jẹ́ pírẹsidẹ́ǹtì nàìjíríà àbí pírẹsidẹ́ǹtì amẹ́ríkà tí èyí bá ń sin náà tọ́ dọ́dọ̀ ọlọ́run tí ó wọnú sàárè tí ẹ fọ́ ọ̀tọ̀ tó bọ́ sí òsì yọ̀ọ̀rọ̀ yọ̀ọ̀rọ̀ ìwọ̀n gbádùn láyé eléyìí èso lò sí sẹ́ẹ̀mù lò sí ẹni tó jẹ́ pé ń bọ̀ wà ní ayé ọmọ ń kírun ọmọ ń gbààwẹ̀ gbogbo nǹkan ló máa ń ṣe ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó ti jẹ níwọ̀ àwọn ọwọ́ oníwọ̀ wọ́n máa wá gbà á ọ̀run dẹ̀rẹ̀ owó òlù ló mọ̀ lọ́rùn kí ni tí ó padà ṣẹlẹ̀ wọ́n wà á mú nínú iṣẹ́ rẹ̀ ọkọ wọn mú nínú iṣẹ́ rẹ̀ wọ́n kún fún ta ní ìyàwó tó ẹ pé ìyàwó náà lọ sáwò sọkọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó pé kò pé ọjọ́ tó ẹ pé ìyàwó mọ̀ yẹ fi rú ìmọ̀rú ní àfihì wà úmì wà àbí ìwà sọ ìbátì wà bàní èyí ọmọ sáfọ ìyàwó ẹ pé ah ìfẹ́ rí ìyàwó mi lónìí o ìyàwó ọmọ sáfọ kan ìfẹ́ rọ́kọ mi lónìí o torí kálukú wá lèkú límbùrí ìmí ó yẹ̀wò mọ́ ìgbésàmì yòmìnir tí kálukú ti tó gbọ́ kálukú ọmọ wa rẹ́gẹ́rẹ́ two percent nípa ẹ̀tọ́ forty eight tọ́sọ̀ the fifty ní kéde o pass mark yìí yọ ọmọ wá tù kiri wà láì tọ́ bá tọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá mi ìwọ́n ẹ̀ lọ́lẹ́ jẹ́mi ọgbà tù lù sẹ́rí rẹ̀ tọ́ bá jọ́dọ̀ ìyàwó rẹ̀ yọ ọgbà torí pé kí ni o òun yàwó láyé fọwọ́ máa ló wà lábà ní ọ̀nà yìí lámà ní àtàlọ́ alùpàlù sẹ́lì kò sí gbéyàwó àwọn ọmọ má nafsi nafsi àwọn ànábì ọlọ́run tí wọ́n mọ̀ sọ nìyẹn ẹ̀mí mi o ẹ̀mí mi o nígbà tí ti sọ ní muslim ẹ̀mí mi ni ẹ̀mí mi àlọ́ anábìwá Muhammad sallallahu alaihi wasallam òun nìkan ni ó lè lọ wájú ọlọ́run gbogbo ànábì ọlọ́run àlọ́ba wọn kí wọ́n máa wí nọ́fsí nọ́fsí nọ́fsí ilé ìjọba ẹni kan ìjáde ní láti kí ni o làbọ̀ yanjú ẹ̀mí mi o mi o ara mi o. anábìwá Muhammad sallallahu alaihi wasallam òun náà tún ní kó ni mo tó bẹ́ẹ̀ wà ànábì náà tó wá forí kalẹ̀ yọ isal tuutọ̀ wọ́n fà àtúnṣàfà kí lọ fẹ́ tọ́ lónìí àfọ̀ sípẹ́ àgbàpẹ̀rẹ̀ kẹ́lì kan wà rò pé òun lè mọ ìyàwó òun jẹ kíyàwó náà rò pé òun lè mọ tó ṣe wọn sọ́kọ ah kálukú ọgbà ní oṣù ẹ̀rí ara wọn ni sínú rẹ̀ ọ̀rọ̀ àdùn kẹ́lì kan wà gba two percent ìwọ́n ti ní fifty one ọ̀rẹ́ ti wà lùdẹ náà ẹnìkan ní forty eight tí wọ́n bá fún ní two nínú fifty one rẹ̀ kí ni tí ẹ kù forty nine ọ̀dọ̀ ọmọ ẹ̀ náà òun fi two kú forty eight òun dọ̀ ọmọ kí ni kó sínú ọ̀rọ̀ pé ọ̀dọ̀ àwọn àjọ nínú tù rẹ̀ gba wà bẹ́ẹ̀ lónìí kí n tiẹ̀ fi wà nǹkan kọjá fifty fifty yóò lè gbé kò sí tọ́jọ́ tọ́lọ́ máa tọ́ pé òun ti ẹ̀gbá fifty mọ̀ nǹkan sáàjì ìgbà tù mí ọ̀rọ̀ bàbá dúró jọ náà kọ́lọ̀ kó lára inú mi dájú pé kùkúkù àdá méjì ìwọ̀ tó bá jẹ́ ìwò èèyàn ẹ mẹ́jẹ̀ á fi ṣeré tọ́lọ́lọ́ ọba ọba tó ẹ́pọ́ dùn mú ni ọba ti bọ́ kọ́lọ̀ tó sunkún tó sì padà á bí ẹsẹ̀ mọ́ tó ọba ló jẹ́ pé wọ́n lọ ah, mo ṣe ọ̀gá lóòótọ́ wà láì tó òṣèlú ẹ̀rọ ọlọ́run forí ṣùgbọ́n yẹn ńgbà ọba ni lọ́rùn yọ gbà mọ́ kéde o ìwọ̀ rẹ ni kọ́lọ̀kọ́ làwa o ẹ wá dé abẹ́rẹ́ àwọn ìwọ̀ yẹn a máa mú ní kéde o a máa mú ní kọ̀ọ̀kan bíi ní ìlà ìtàlá a bẹ̀rẹ̀ látòrí ìyàwó ṣé ẹni gbogbo wa àwọn tá a fẹ́ máa ṣàlàyé yìí ìta afẹ́ kó ṣe ni pé àwọn inú ilé wa kó tún dáa sí i káwọn ilé wa ṣe kí ni kó dáa sí i. kódà kọjá sí pé ẹni tó bá kú lónìí tíyàwó rẹ̀ sí bí ọkọ wà bí irú àwọn ọmọ ìyá wa fẹ́ rìkọ́ọ̀dù ó lè gbà sórí fóònù ẹ̀ wá àṣà lọ́rọ̀ lẹ̀ èmi àti ọlọ́jọ bá wí jẹ́ àjọ gbọ́ bá gbọ́ tiẹ̀ ìwọ náà ló kó sí bí bí náà sẹ́ni o ṣe àjọ wa tọ̀ra wa ṣe fámìlì wọ́n ṣe kí ni o á wà déwájú ọlọ́run lẹ́yìn táàní máa sá fúnra wa kọ́lọ́n sọ̀rọ̀ wa bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ àáfàá ní tá a bá ń sọ̀rọ̀ ìwọ obìnrin nítọ́yẹ kóbìnrin ó ṣe fọ́kọ ẹ̀ ojúṣe obìnrin sọ́kọ rẹ̀ àáfàá ní kóbìnrin gbogbo àwọn a wà ń bì àtàwọn míì tí ò sì ń bì ti pọ̀ jù ọkọ tóbi níwájú obìnrin débi wípé nínú hadith Ànábì sallallahu alaihi wasallam ó ní débi wípé ká ní ọkọ bá ṣàìsàn ètùtù wá ń jáde lára rẹ̀ mo rò pa àwọn ètùtù láwùká nẹ́tìbì yìí kọ́rọ̀ àtún fàlà ìsàtì a mà ádàt àkọ̀rù. Ànábì sallallahu alaihi wasallam ó ní tóbìnrin bá wá mú àwọn rẹ̀ ọwọ́ ayé àwọn tàbí ajá ọwọ́ ńlá ètùtù ọwọ́ ńlá ètùtù lára ọkọ rẹ̀ kò tí ì pèwọ́ ọkọ ẹ̀yin olùfẹ́ kẹrin ó sì olùdá ẹni mo sì forí ṣe ní bá fọ́nù ṣe ní bá bọ́ sọ ní bá ó tí ìpèwọ́ rẹ òun gbìyànjú ni níjọ́ tó bá tó wà di pé ọwá omi wo lọ́wọ́ lè ṣe bẹ́ẹ̀ tí ọmọ ilé tutù fẹ́ẹ̀ báwo ni a máa fi ẹnu fa ikú mọ́ lẹ́nu ọmọ wa níjọ́ tó ọba tó mú ètùtù wọn ò ní ọfà kún níbi tọ́kọ ètùtù ń jáde lára ẹ̀ ọwá ń fa wọn la tọ́ba ti á fa wọn la ọwà lọ tú dàbí kan ó tó bá a la àbákàndùn lọ́wọ́ àbí owó ọwọ́ ń bá aláì tútù ọwà lọ tú dànù àbẹ́bí ni tó ti bó ṣe láì tútù ó tí ìpèwọ́ ọkọ rẹ ta ò ń gbìyànjú ni nínú ìwé ẹ̀yà mi ó ní pé kálí òun ọba pa ẹnì kankan láṣẹ kó forí kalẹ̀ fún yẹn ni èèwọ̀ nínú Islam àì forí kalẹ̀ fún yẹn ọlọ́run nìkan la máa forí kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ó ní kálí lọ́wọ́ kóńtù àmì rán ká ní máa bá pa ẹnì kankan láṣẹ pé kọ́ lọ fún láwùkúntù àmìrán àhàdá à ń yẹ sùjúdà ní àhàdẹ làmọ́rìtù lè mọ́ra à ń tẹ́ sùjúdà ní sáwùjì à obìnrin ni ìbá sọ fún pé ìbáyà máa forí kalẹ̀ fọ́kọ rẹ̀ ṣùgbọ́n kò ní forí kalẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ní wípé wọ́n gbọ́dọ̀ máa ṣe ojúṣe rẹ̀ sọ́kọ ẹ̀ níbi tọ́kọ rẹ̀ ṣe kí ni o tọ́ pàtàkì dé ṣe ẹ̀ tó wá rí tọ́wọ́ adijọ́ òwe ìdàkìá náà èyí ìbẹ̀rẹ̀ ojúṣe obìnrin ò mọ́kọ́ fi lè ṣe táàfù mọ̀ pé aníwọ̀ ta àjọra wa Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo omi tó bá já sí wípé nígbà wà ní ayé ìmọ̀ fi sùtá sí ọkọ ẹ̀ yóò máa bú ọkọ kò ní í ṣe tọ́kọ fẹ́ fún yóò máa ru ọkọ nú yóò máa ba ọkọ nú jẹ́ ọkọ sì jẹ́ mùsùlùmí ó jẹ́ ní ọlọ́run àwọn obìnrin àlùjẹ náà wọ́n máa ní pé wáìlà ọ̀tá fún obìnrin ọ̀tá fún ọ̀dà ó ṣe fún ọ ọkọ tiwa lálùjẹ náà ló ń tírìtì báyìí ọ̀dà ọlọ́fẹ́ ẹgbà kúrò lọ́wọ́ rẹ tí ó padà wá sí kí o ọ̀dọ̀ tiwa àwọn obìnrin àlùjẹ náà ni ọmọ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kí o àní lè gbọ́ gbọ́dọ̀ kárí o à ń ṣojúṣe wa ẹ wá jẹ́ ojúṣe obìnrin àmú mẹ́wàá nínú ojúṣe obìnrin tó jẹ́ obìnrin mùsùlùmí obìnrin tí ń wáyọ̀ mọ́ ọlọ́run látara ọkọ rẹ̀ obìnrin tí ọ̀fẹ́ rí ìbínú ọlọ́run látara ọkọ rẹ̀ obìnrin tó fẹ́ kí gbogbo àwọn ọmọ òun ó ṣe kí ni kán lálùbáríkà kán yáre òun ní kí ni o tán átù zawj tán átù zawj yóò máa tẹ̀ láti ọkọ rẹ̀ bil ma'ruf pẹ̀lú dáadáa àmọ̀túnmá kéèyàn wá obedient kéèyàn tẹ̀lé àṣẹ ọkọ ìwọ ìyàwó mi tí mo fẹ́ kó bá ń ṣe ni ìwọ ìyàwó mi mo fẹ́ kó ṣe báyìí ìwọ ìyàwó mi ibi tí mo fẹ́ kọ́ ọ lọ rè mi ìfẹ́ kọ́ ọ lọ bí báyìí obìnrin tí ọba tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ tọkọ ń pa láṣẹ tó yapa àṣẹ ọkọ irú obìnrin bẹ́ẹ̀ máa ṣobìnrin o kódà kò sí nínú obìnrin tí wọ́n wà lìjẹ́ náà àwọn àfáà ní tó lè fa kóbìnrin ọmọ tẹ̀ láṣẹ ọkọ tó bá pa láṣẹ kíni o alimansia ẹsẹ̀ ọkọ rẹ ní gbé ìwọ tó fáì dáadáa báyìí wàá máa lo jáàpù tí ò ní máa lo scarf lásán ni kó máa ṣe jẹ́rí àti pání kó máa bóra gidi ká mọ̀ pọ̀ lọ́wọ́ bá pé ah, ẹ bá rí ìyàwó àfa ọ̀kan yẹn ọlọ́run sàmú wọn gan o fa àtẹ bá rí wọn ṣe máa ń múra gan lásán èṣù bá ń gbẹnu ọkọ rẹ sọ̀rọ̀ inú tiẹ̀ náà wá ń dùn ìwọ náà wá bẹ̀rẹ̀ sí ní bóra pé tọkọ mi fẹ́nu bí àfáà àdìgbòrò kan tóun náà sọ ọ́nà àwẹ̀ wípé obìnrin lè bóra ó lè ṣe jẹ́rìí ó lè ṣe pámì pé ọkọ rẹ̀ ó lọ́kọ rẹ̀ ni ó ṣe sí lọ́rùn àwọn àfẹ́sù nìyẹn èso àwọn ọgbẹnu àfáà náà sọ̀rọ̀ ó lọ́mọ jésù ọgbẹnu tí wàá sọ̀rọ̀ ó ló lè bóra dànù ó lè máa ṣe tọ́ba òṣùgbọ́n kó ṣe síta ní lọ́rùn ọkọ rẹ̀ ẹ kò ṣe kankan ó lè máa sẹ́yìn sọ́kọ ẹ̀ náà lọ́rùn kódà ó lè máa ṣe sìnẹ́gà sọ́kọ ẹ̀ lọ́rùn ṣùgbọ́kọ ẹ̀ ó ṣe sí lọ́rùn kọ́mọ ẹ̀yà pọ̀ ọlọ́run sọ́kọ̀ ẹ̀ lọ́rùn tọkọ ọba ti ní ọ̀yà pọ̀ ọlọ́run kódà níbi tí àṣẹ ọkọ dé tí bàbá rẹ bá pè ọ lágbájá ìyá Rashidi ọyá wa ń bí o àbá láti ìlú náà ni kí n sáré ojú sáwọn pé ọwọ́ àwọn èsì tọjọ ọ̀rọ̀ ọdún kankan wà láì tọba lọ tí èlọ tí èbọ pẹ̀lú kọ ọmọ sókè fún ọ kò ní dáa fún obìnrin o ó ń ṣòfò ní o yóò bá fún ọkàn lẹ ní o. kọ́ńtàdọ́lá níjọ́ tí ìta ṣe ń sọnù èèyàn fẹ́ fẹ́ obìnrin ọ̀lọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn ta ni àwọn òbí ẹ̀ ẹ mọ̀ tó máa kéèyàn lọ fẹ́ obìnrin lọ́dọ̀ òbí ẹ̀ níjọ́ tó bá ti ní èmi aláàjì làgbájá mo yọ̀ǹda ọmọ mi lámọ́rí fún làkàṣègbè ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo kọ̀ǹtrọ̀ ọwọ́ mi gbogbo àṣẹ gbogbo ètò ó dọ̀dọ̀ ta ni o ọ̀dọ̀ ọkọ tí bàbá yẹn bá pè ọ̀tọ̀ kan ọ̀rọ̀ ayé ọ̀dà wà láì tó ọba lọ olórí ibo obìnrin níwájú ọlọ́run olùyapa àṣẹ ọlọ́run yọ ẹlẹ́sẹ̀ obìnrin ọ kódà ti nínú àwọn ẹni rẹ tó ṣáájú bàbá rẹ̀ ṣàìsàn tọkọ òsì yọ̀dá ọkọ òsì lé ọkọ ọ̀yọ̀dá tí bàbá fi kú kò sí lọ nígbà kan wá ti lọ àtàrà títẹ̀ láṣẹ ọkọ tọ́tẹ̀ láṣẹ ọkọ ọlọ́run gbogbo àwọn tá ojúṣe wa ntọ́ba lóhùn ọ̀fẹ́ ká má bàa fẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdásọ́ láti lè mara atu khamsaha ìdásọ́ láti lè mara atu khamsaha tóbìnrin bá ti ń kírun wákàtí márààrún sẹ́yìn pé wọ́n ta ni wákàtí márààrún ìwọ ọ̀tọ̀ náà nìyẹn wàṣọ́ọ̀mà ṣàhárọ̀ ha ó ń gba àwẹ̀ ramadan ó ń pe ìwọ ta làwẹ̀ ramadan ìwọ ọlọ́ọ̀ba àlejò ọlá ni kí ló fà tó ń obìnrin mi àwọn ọdún mẹ́wàá ọ̀n bẹ lọ́rọ̀ rẹ̀ sí tí ọ̀sán ọláwọ̀ obìnrin ìpè ṣé tí ọ̀nà wa pé wọ́n lọ́wọ́ bò wọ́n lọ́wọ́ bò ìrún ọlọ́run bá bo obìnrin kò gún láwẹ̀ àwẹ̀ tó gbà torí pọ̀ ń tọmọ lọ́wọ́ àwẹ̀ tó gbà torí pọ̀ ń ṣe nǹkan oṣù àwẹ̀ tó gbà torí pọ̀ ń lóyún ọ̀sán padà obìnrin mi ìgbà àwẹ̀ pé ọ̀dà gbogbo wọn tó bá rí pọ̀ láwẹ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tètè lọ sí kọ́ ọ̀sán padà ọlọ́run mọ̀ bínú sí à ìwọ tọ́lọ́ nìran ìwọ tọ́lọ́ ní kíni o àwẹ̀ obìnrin kírun ó gbà àwẹ̀ wà á tọ́ at zawjaha nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó pinnu ọwọ́ ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ jẹ́mọ́ òun ṣe kíni ẹ máa kà ó ó di mélòó báyìí mẹ́ta ó ń kírun ó ń gbà àwẹ̀ ó ń tẹ̀ láṣẹ ọkọ ẹlẹ́kẹrin wà á fi dọ́t fáríjà ọwọ́ ń sọ abẹ́ rẹ̀ kí làlá à ó dínkù ní ìjà náta ní ayé àbíwá àbí àṣírí tì wọ́n wà á sọ fún pé gbogbo ìlẹ̀kùn àlùjá náà rè ètò bá wù ọ̀nà ìgbà kọjá torí bó ń ṣe kí ni ó ń kírun ó ń gbààwẹ̀ ó ń tẹ̀ láti ọkọ ó sì ń sọ abẹ́ rẹ̀ kò máa ṣe sì náà kìí sanímọ̀sá àwọn obìnrin kìí ṣe obìnrin tọ́lọ́kọ tí ọ̀la lè irú omi tó bá ti lé ń tẹ̀ láti ọkọ tó ń sọ abẹ́ rẹ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ìlẹ̀kùn tó bá wù ní ọgbà wà nìkan náà agbọ́dọ̀ gbìyànjú kárí bá asị ọkọ wa ìdíwáyà mi nǹkan tiẹ̀ tó wá pé wọ́n Muhammad sallallahu alaihi sallam nínú àdìsí tí ìmáàmù Nasa'i tí wọ́n gbà wá wọ́n nílò tí ọlọ́sùn wọ́n ní pé kí ni o obìnrin wo ló dáa obìnrin wo ni nisa tá a bá sọ pé obìnrin da ẹlòmíràn ló ń tó obìnrin tó sara obìnrin tó obìnrin tó omi tó mọ sí ọwọ́ omi tó mọ oúnjẹ dáná omi tó lè tọ́jú ọmọ ànábì ni ẹran àtàrà ní sóbìnrin wa obìnrin lọ́dọ̀ ọlọ́run ànábì wa fún wa lórí ìbí méjì mẹ́ta mẹ́rin ọlọ́lọ́kọ̀ọ́kọ́ alẹ́ tí tùtù ìhù ìdá àmàrà omi tó jẹ́ pé tọkọ bá ti pálàṣẹ yóò ṣe kí ni o yóò tẹ̀ láṣẹ ọkọ tọkọ bá ní ọ dáná yóò dáná tọkọ bá ní ọfọṣọ yóò fọṣọ tọba ní ọlọṣọ yóò lọ obìnrin tó jẹ́ pé tọkọ rẹ̀ bá ti lè pálàṣẹ nǹkan ní ilé mẹ́jọra yẹn gan tọ́kọ bá ti lè bọ́ láṣẹ rẹ̀ ó sì ṣe torí pọ́kọ rẹ̀ bọ́ láṣẹ lápẹ̀rẹ̀ ń sìn kìí sọ̀rọ̀ yẹn fobìnrin kọ́ dáná oúnjẹ fún bàbá àti ìyá ọkọ kìí sọ̀rọ̀ yẹn ẹ̀jẹ̀ agbẹ́sìn wáyé kọ́ dáná fọkọ lọ́jẹ́ kí ni o ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n kọ́ wá ní pé ọmọ dáná fún bàbá àti kí ni o yá ó ti dọ̀rọ̀ yẹn nínú fíkìú bàbá àti ìyá irú bàbá òun náà níyàwó ó sì láwọ ọmọ àwọn ọlọ́jọ́ ọ̀rọ̀ kan tọ́jú òbí wọn ṣùgbọ́n ìyàwó ọmọ náà lè ṣe dáadáa sí kí ni o ṣùgbọ́n kọ́ wá ní látòní lọ wọ dáná fún màmá àti bàbá mi o ò ọmọ mọ́ ó ti yẹn fún kọ́ kí o ó ti pọ́ láṣẹ rẹ̀ ìwọ ló sì máa fọṣọ wọn ní pọ́ láṣẹ kẹtù sẹyìn tasúrù ìdá lọ́dọ̀ omi téèyàn bá wù báyìí masha allah ọlọ́run gbàdúrà ni obìnrin ní ìyàwó dáadáa jẹ́ kéèyàn olóbìnrin kí lè yóò sì máa dùn ṣé àgbẹ̀yìn ò rí ìyàwó mi èmi ó sì máa wọ́ sí olórí gbogbo ọ̀ka tó ti dé obìnrin obìnrin ṣèlè èyí ó rí ara ní balẹ̀ ìyàwó ogún nu ṣùgbọ́n ní rí báyìí látara pé ọ̀nà méjì làwọn àfáà tú àdìsí yìí sí alákọ̀ọ́kọ́ àtara pé wọ́n ń sọ̀sọ̀ fọ́kọ tọ́kọ bá wò yóò dùn wò kìí pé bọ̀ bá ń jáde lọ ní òmùra dáadáa tọ́ bá wà ní ilé àwọn aṣọ olóòórùn ni wà wọ̀ tọ́kọ bá wò inú ọkọ dùn pé dáadáa ìtumọ̀ kejì ni pé látara àwà dáadáa ọkọ máa wá wò báyìí inú ọmọ obìnrin òun lóbi tí èso ìsìnà yóò sọ ara rẹ̀ ọkọ wà nílé ọkọ òsì nílé ẹ wo àwùjọ wa lónìí ẹ wo àwọn cases last year ní ìsìgbọ́rọ̀ kan lóògùn state obìnrin tó ti bímọ mẹ́rin ó sì lọ ilé ẹjọ́ pé ọmọ mẹ́rẹ̀ẹ̀rin o ọkọ òun kọ́ ló ní o ọ̀tọ̀lẹ́ tó ń bímọ fún ìkádà ṣẹlẹ̀ ìbàdàn tí ò jìnà síbi tí mò ń gbé kódà ìjọ súná wọn lọ dá gbogbo ẹ̀rù ọ̀tọ̀lẹ́ tí ṣe súná ọmọ ọ̀tọ̀lẹ́ tó kílèmù ọmọ ìyàwó sì jẹ́wọ́ pé kìí ṣe tó ṣe súnà ọmọ lọ́mọ lóòótọ́ ẹni tó wá kílèmù ọmọ súnà ọmọ dàrú. sọ́bìnrin lélẹ́yìn ìwọ náà wá lórí ìyàwó oríyàwó lóòótọ́ <laughs> ìyàwó tí ó pọ̀ lórí ìyàwó tó kó hiv lára rẹ̀ hiv aids ìyàwó tí wọ́n lẹ mọ́gbọ̀n lẹ́fọ̀ọ́ tó yẹ pé wọ́n kọ́ bí àbùkọ ni o ti hàn sóbìnrin nu omi tí èso ara rẹ̀ ṣùgbọ́n bí gidi yóò sọ ara rẹ̀ sísọ́ra rẹ̀ ó wá póríṣiríṣi yóò sọ abẹ́ rẹ̀ yóò sọ ìhòòhò rẹ̀ ẹ wo àwùjọ wa lónìí àwọn obìnrin bá ti wọlé ọkọ wọn mọ sí àlẹ kí àdúgbò wọn fẹ́ lọ ra ṣọ́ọ̀fù lọọkan yóò wà arúsọ mọyà ẹ mọ gbogbo ọmú rẹ̀ gbogbo ń bá yà fún obìnrin o ah, Ọlọ́run fún ìyàwó gidi ìyàwó pọbílíìkì sóbìnrin àwọn obìnrin tí wọn lẹ pamọ́ lọ́kadà lórí kínní tẹ́lẹ̀ àmọ́ gbogbo abẹ́ wọn látòrí ọ̀kadà aṣọ kátó kàtó náà lọ́wọ́ ó tún pọ̀ ọ̀kadà báyìí tó máa gbogbo ta rẹ̀ á ah! ọlọ́run fún ìyàwó gidi fẹ́ ìyàwó pọ́blíkì omi tí ó sọ ara rẹ̀ ẹ wà wọ́n yá wáyé jọ níbo lẹ́tì ni ká máa jókòó pẹ̀lú ọkùnrin lábà á máa jókòó ká máa fìdí gbòdì pẹ̀lú ọkùnrin báwo obìnrin ṣe ṣe ń ṣe obìnrin tí ọlọ́mọ wo fídíò pé ọkọ̀ òun ẹ̀ rọra fídíò táwọn tẹ̀ bá jáde jẹnẹrétọ̀ yàrá yàrá ní àwọn jókòó sí ibẹ̀ ni ó sọ̀rọ̀ sí tí ó gbàgbé ara àwọn tí ọmọ wo fíìmù lára ẹ̀ ọlọ́run fún ìyàwó gidi ìwọ́gẹ́ sórí gidi obì tí ó sọ ara rẹ̀ kéwà sára rẹ̀ nìkan yóò tó sọ dúkìá ọkọ kò ní ìbáyọ̀ ọ̀nà ọkọ jẹ́ ẹ tẹlifíṣàn tọkọ rà ní olé kò ní ìbàjẹ́ rédíò ọkọ yóò mójútó bẹ́ẹ̀dì àga aṣọ bàtà pọ́líṣì stóòfù gbogbo dúkìá ọkọ rẹ̀ yóò mójútó àwọn ojúṣe obìnrin kò mójútó dúkìá ọkọ rẹ̀ wọn bá bá sọ́ọ̀fù jẹ́ wọ́n bàjẹ́ náà nù ara o wọn gbọ́dọ̀ bàjẹ́ o ayọ́nù rẹ̀ bá bàjẹ́ ara o ojúṣe rẹ ni ó sọ̀rọ̀ rẹ ó tó mójútó kéde o dúkìá ọkọ ànábì lóbìnrin ni ọlọ́jà wa náà jẹ́ kan nù wọn. ẹlẹ́kejì nínú ojúṣe obìnrin tọ́jú obìnrin mùsùlùmí òun ni wípé tọkọ rẹ̀ bá pè é jẹ́ àṣírí ìfẹ́ kò gbọ́dọ̀ kọ́ ọ lọ́fọ́kọ rẹ̀ obìnrin tó jásí wípé ọkọ pè mí tó ọyá o àbọ̀kọ tiẹ̀ lè má sọ gan direct ọkọ ń dọ́gbọ́n sọ bíi signal ọ̀dọ́gbọ́n dọ́gbọ́n fi system sọ fún un ó di pọ́kọ́ ti dé táìdé ó ti lọ wọ sport wear tọ́wọ́ bí arákùnrin sábà wọ sport wear lásán níjọ́ tí aṣọ bá wà ní kéde o ní máa wọ sport wear ó ti wọ fẹ́ǹsì kan sí tó ti fi gbogbo báyẹ̀ lẹ̀ lára jókòó tì lẹ́gbẹ̀ẹ́ láyẹ̀ bóòtù ẹ̀mí kí fẹ́ jẹ́ láti bẹ̀rẹ̀ ẹjọ́ ó ń ẹ̀rẹ́ kó ìjọ ní ní kí lè jọ ìyàtẹ̀lẹ́ ọba àyàn tó ní ìsìn ọkọ̀ àkí ló ń sọ ó ní kí ìlànà ń ṣe ní pápá àwọn èèyàn gbọ́jú rẹ̀ yẹn ni àmọ́ fọṣọ ọmọ dáná ọmọ ní tó yà gbẹ̀mú tó kókó nígbà ẹwù ẹ̀mí ọ̀rọ̀ ayé lẹ́yìn lálẹ́ yìí àwọn kọ́ níjọ tó ó níjọ wèrè wo àkèrè lẹ́yìn máa ṣe kẹ́ǹjẹ ta séjọ ojúmọ́ náà ni sọ́jẹ́ bí oúnjẹ ni majority obìnrin lónìí wọ́n ń kọ orun fọ́kọ wọn wọ́n wá ń ti ọkọ lọ bí ìsìnà mo ti lọ ṣe lẹ́tọ̀ yìí <laughs> láàrin àwọn elite àwọn graduate university kan ni ọwọ́ ajẹ́ Ramadan program àwa sọ̀rọ̀ débi tá a dé wàhálà ìtẹ́bárí báwo bí ṣe rí àti mo rò pé tó àwọn obìnrin àsìkò ti dìdàkudà mọ́kọ lọ́wọ́ ìkẹ́dùn ó ní à ó ní àfáà lóòótọ́ ń tẹ̀sán ọ̀rọ̀ ọlọ́run ni ó à ṣùgbọ́n ẹjẹ́ ọ̀sán bá wà ní alísíkì ó à ṣe ọ̀gbẹ́ ní ìsìn àwọn tí wọ́n sọ ni wọ́n ọkọ ní yí mọ́tò ìyàwó náà ní mọ́tò muslims professionals freedom speech ó àwọn ọkọ wọn lọ àwọn náà lọ wọ́n drive àwọn náà drive yóò ti rẹ̀ yẹn ẹ̀dẹ́ yẹn bá ń korún gbà ní àwọn náà ti understand ẹ̀mọ tọkọ sọ ó làáfà ó ní ẹ̀rọ orí àwọn kejì àbí kẹta lé wọn wọ́n yarí ìgbà wọ́n ó ní bọ́sẹ̀ dẹ́rù tó lọ i sẹ́ẹ̀ owó wa náà wọ́n ìdáná oúnjẹ o àwọn aláàrá ìsì o àwọn aláàrá òró o àwọn aláàrá ìta o máa kéré jù àwọn oṣù bí o máa fa ìjọ tí wí yìí bí yìí gbé yẹ ti dáàrin ẹlẹ́yà náà ó ti dáàrin náà kálukú lọ látàárọ̀ kúrò tọ́bẹ̀ ní pẹ́ ó lọ bó ìyàwó náà bọ́yọ́ tíìsì bọ́yọ́ kọ́ṣẹ́ gbòòrò bọ́yọ́ tajà ní agbó ni sórí ọ̀rá ibi after five yọ̀ ọ̀rọ̀ bọ̀ yóò tó lo wákàtí kan ló dọ̀ ìgbà tí ọ̀rọ̀ ẹ̀dẹ́ mọ́ bíbí ti tó lẹ́yìn inú àwẹ̀ nìkan làwọn bí mọ́ tètè dé ṣe ẹ àgbí àbẹ́ àgbí tẹ́ ẹ bá ní gbogbo àwọn ọjà ababẹ̀rẹ̀ bóríjà tẹ́ ẹ bá délẹ̀ láago mẹ́rin àbọ̀ márùn ní inú àwẹ̀ gbogbo ṣọ́ọ̀bù wọn ti ti pa àwọn ọmọ lóòtú pa àwọn obìnrin wa inú àwẹ̀ nìkan ló bí mọ́ jẹ́yàwó kódà ọkọ mi inú àwẹ̀ lòun náà máa wà responsible lẹ́yìn àwẹ̀ kò kọ́ ọbẹ̀ wọn tó mọ ilé kọjá kó nílẹ̀ wàhálà tá a bá rí pé ìyẹn ò ní jẹ́ kọ́kọ́ wa ó gbádùn wa ara ń téèyàn torí ẹ̀ fẹ́yàwó ká mọ̀ bá a ṣe sìnà wà ń bẹ́ẹ̀ anákìrù alẹ́dì yùrídù làáfáàfà ẹni tó fẹ́yàwó nítorí pé kò fẹ́ ṣe sìnà ó fẹ́ kó rẹ̀ ń dànù kò fẹ́ máa ṣe rádaràdá káàkiri àdúgbò ìwọ ìyàwó a tó wá ní kọ́ ọmọ ìjọba ṣe rádaràdá ìkọ́ wa ń kọ orun fún ọ sọ ọkọ rẹ dó ń lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ló ṣe sọ́nà àdìfù pé èyíkéyìí obìnrin tọkọ bá pè pé ọya wá sórí ibùsùn jẹ́ kájọ ṣe tọkọ àtìyàwó máa ń ṣe tọ́ bá yarí láàánà al-malaika hatta tarja wa fi riwayatin hatta tusbiha àwọn mẹ̀lẹ́kọ́ ọmọ wa ṣépè fòbìnrin yẹn wọ́n mọ̀ ṣépè pé kò ní dáa fún ọ olórí ibu ni ọ tí ọ takanlẹ̀ ni o ìgbà wo ni òtò ní sépè mọ́ tí yóò fi wá padà wá pé wọ́n dá ń gbà náà sáwọn àti ìgbẹ́ ń ṣe fẹ́ẹ̀mọ̀ pọ̀ rẹ́yìn ni wọ́n lẹ́ẹ̀mọ́ kẹ́ ogun sí i kálá ní ọgbọ̀n ṣẹ́jú ló fi kọrun fọ́kọ wọn ó sì pé thirty minutes fún un kálọ́ máa jẹ́ pé kò tiẹ̀ wá padà sọ́dọ̀ ọ̀kan mọ́ tí lè ó fi mọ́ wọn wà ṣépè fún un ọlọ́run sì wálé tí wọ́n ó ṣépè obìnrin ní ọ̀wà ló ń ṣiṣẹ́ àárín oṣù mẹ́fà gbogbo owó tó dànù ọmọ tó ní ọ dànù mọ̀lẹ́ká ń ṣépè fún ọ nìyí

Kọmarịda ọkùnrin ele mú mọ́ra fúngbà pípẹ́ nínú kọ́lọ́ ṣe sìnà tàbí kó ní psychological problem ṣùgbọ́n bọ́lá ṣe lóbi obìnrin ọ̀làmùmára lábala yẹn tó ọkùnrin lọ torí òun yóò ṣe kóòsù yóò ṣe ẹ̀jẹ̀ ìbímọ ọkùnrin ọ̀lẹ́dẹ̀ kankan jáde lára gbogbo àwọn tí jáde lára obìnrin yẹn ó máa ń rìlífù obìnrin sexually ilé ń ṣe kẹsọ pé fẹ́ bá ti sọ àyíká kò sí ojú ara rárá tó bá ń ṣe nìfà àṣẹ ìgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ torí ìnira ni ọ̀jẹ̀ fún ìnira ni ọlọ́run bá gbòòrò yẹs àlùmọ́ kárí ni màhìn kúlù wà rárá fún àtọ́sí ní nìsá fún màhìn ẹgbẹ́ ìnira lọ́run bá ní àgbẹ̀nà kọ̀ọ̀án gbogbo omi tí bá ń ṣe báyìí kọlọ tún bá kọ́mọkọ̀ orun fọ́kọ rẹ̀ tí àìlera bá wà ń bẹ́ẹ̀ fún tí kí ọkọ náà ti wá gbọ́ yé pé wọ́n bá kú wọn lé màá ní ìsìn òun náà ló wọ́n kù náwó lé lórí yọ wàá sọ pẹ̀lú ẹ̀kọ́ pé ẹ̀yin náà mi ọ̀yà ẹ rí mi ọ̀yà wọn bá súnmọ́ ní ìsìn mọ̀jẹ̀ wá rí bẹ́ẹ̀ ọkọ wá lè bá dùn pẹ̀lú oríkèéríkèé ara ẹ̀ bóyá kọ́ máa fọ́ kàrá ni o bóyá kó dì mọ́ ni o ṣùgbọ́n kódà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbò ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ àbò lóyún ọkọ rẹ̀ lè gbádùn lára rẹ̀ o káwọn lọ sí ẹ̀sìn tiwa gbọ́yé kò lè wọ ojú ara rẹ̀ ni à ń pè gángan ní àtẹ̀fíì nínú fídíò láti di fáfíì ìta tó bá jásí pé obìnrin tó yẹ pé kìí ṣe bára rẹ̀ ọ̀yà ara rẹ̀ yá ṣùgbọ́n ó ṣe kó oṣù lọ́wọ́ ni ọkọ òsì lè wojú ara rẹ̀ ọ̀ẹ́sẹ̀ bímọ ni ẹ̀jẹ̀ bí mo tí ì dà ọkọ òde wọ ojú ara rẹ̀ ọkọ sì rò pé òun ní bùkà pàṣẹ bí òun fẹ́ lọ sí sinmi ìyàwó kan náà ló sì rìn kò ní pé méjì mẹ́ta ṣé ká ń sọ yé ṣẹ̀rí àyọ̀ǹda fún ó lè gbádùn pẹ̀lú itan obìnrin tefhid odidi àlàyé nínú fíkìú tọ́jẹ́ wípé nǹkan ọmọkùnrin rẹ̀ yóò fi sáàrin itan obìnrin tí yóò fi di pé spam ọ̀ wà lára ẹ̀ ó lè mú stress díẹ̀ dání ṣùgbọ́n ara rẹ̀ wà lónìí tí ó fi lọ́wọ́ tó sinmi káàkiri a gbọ́dọ̀ gbọ́ ara tá à ń torí ẹ̀ fẹ́ yàwó tá à ń torí ẹ̀ lọ ilé ọkọ ni ká má bàa ṣe ni o ká má bàa ṣe sinmi nígbà bá tó wá ní yàwó tá a wo pé ara tá a torí ra wa wà materialized láti gbogbo tá a ṣe tí mẹ́lẹ̀ kó fi fi bínú sí ìyá lè ṣe ẹlẹ́kẹta obìnrin kò gbọ́dọ̀ jáde ilé ọkọ láì gbàyọ̀ǹda ẹjọ́ jẹ́ àwọn ọpọlọ àwọn tá a jó ká di abala ìmú obìnrin míì kẹ́ máa ń jáde just anyhow àwọn obìnrin rẹ àwọn obìnrin dáadáa àwọn obìnrin alálùbáríkà wọn èé lọ ibì kan àfi kọ́kọ́ wọn mọ̀ èèyàn gbàyọ̀ǹda àfà mo ń tí wọ́n ti kò ní ibi lónìí mo fẹ́ lọ kí alágbájá tó bímọ mo fẹ́ dọ́dọ̀ ya alágbájá tó wà ní opó mo fẹ́ dọ́dọ̀ dábì mi mo fẹ́ dọ́dọ̀ mo bèrè ní èkó ní ilé dágbére torí òun náà má pè ní òun ò ṣe ké ní o kọ̀ mọ́. ṣùgbọ́n bèrè tí bá ń ṣe bẹ́ẹ̀ kọ́ bẹ̀rù ọlọ́run tọkọ rẹ ọ̀bà rí ọlọ́run rí ọ tọ́ ọ bá yọ àbò ṣíṣe o ò lè yọ síwájú ọlọ́run tọ́lọ́run bá padà yọ́dí fún ọ ó lè yọ́dí fún ọ lára ara rẹ ó lè yọ́dí fún ọ lára ọmọ ó lè yọ́dí fún ọ látara ọjà ó lè yọ́dí fún ọ lọ́nà míì tó rò kọ́lọ́mọ ìjọsìn ni àti yín obìnrin mùsùlùmí gidi tó bá fẹ́ jáde yọ gbà yọ̀ǹda ibi tó bá sì lóhùn lọ ni kọ́ lọ tíbi tó lọ́n bá fẹ́ fakó tó lọ bòmí kọ́ gbà yọ̀ǹda mi lọ́wọ́ ọkọ àyàfi tọkọ bá ti fún ní alibnu laam general permission kí ni ìtumọ̀ general permission ìwọ ìyàwó mi o lè lọ àwọn ibi o lè lọ àwọn bí báyìí o lè lọ bí báyìí láì dá sí pé mo fún ọ níyọ̀ǹda lápẹ̀rẹ̀ ẹ̀sìn tábà ní wàásì kan bẹ̀ mo yọ̀ǹda fún ọmọ lọ wàásì tábà lẹ́nìkan bí mo yọ̀ǹda fún ọkọ ọmọ lọ tọ́ba fẹ́ lọ́dọ̀ àwọn òbí rẹ ibi tọ́ba ti fún wa general permission ṣùgbọ́n tọ́kọ̀ ọba ti fún wa general permission lápẹ̀rẹ̀ ẹ̀sìn èèyàn gbọ́ yọ̀ǹda pé mò ń bọ̀ wá sí wàásì ìwé ìta àṣẹ ìnẹ́rọ̀lẹ́yìn àwọn akùn wàásì olóńdè sí ilé ọ̀dọ̀ yín ẹnìkan wá ní yáyà àgíríkì bẹ́ẹ̀ yáyà àgíríkì ọ̀rẹ́ wa kí ni ó bímọ lánàá yáyọ kí à kí ìdágbére ilé ọmọ lọ straight tìrì bá tẹ̀lé àkàkí níṣẹ́jú kan àrárá ó lè gidi rèé ní ìdọ́fọ́n àfàrà pé kí ni o máa kẹ́ tó bímọ táàbà wá yà àjìdáyé fóònù ọ̀ wá fi ọkọ rẹ ẹ ló nígbà tá a kó omi wá sí wọn lọ́rẹ́ mi lágbájá ó bímọ mo fẹ́ yàbẹ̀ bóun ṣe yàbẹ̀ yàbẹ̀ tí nọ́mbà ọkọ̀ rẹ̀ bá ti wà rí tébù mọ́wùlẹ̀ kalẹ̀ máa lọ lé yín bóbi ìgbìmí ṣe máa ṣe tọ́wọ́ àdìjọ́ kejì gbàyọ̀ǹda kọ́ wá kí sí bàbá ṣe máa ṣe mu. obìnrin ní okú ọlọ́jà ó ti ya ọ̀rẹ́ mẹ́ẹ̀ẹ́dógún kó tó délé. ó gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ ni tọkọ ọba ti fọyọ̀ǹda tó bá kẹ̀ jáde sòkìsòkì káàkiri éèsobìnrin éèsobìnrin o àlẹ́ mi sọ̀rọ̀ bá àlọ́ sọ́lá antakunja ní bẹ́ǹtì yá ilá bí ilé kọ lẹ́tọ̀ fọ́bí mùsùlùmí kọ́ jáde àtúkọ́gbà yọ̀dá lọ́wọ́ ọkọ ẹ̀ tọ́ bí ilé jáde fòtútù tọ́ ọ̀nà ìgbà yọ̀dá lọ́wọ́ ọkọ àlùbáríkà rẹ̀ lọ́tà díẹ̀ díẹ̀ yẹ àmọ́ wà lóbi à sí ah, omi wa jẹ́ ẹrú obìnrin yẹn ṣẹrú ṣùgbẹ́ ni àpọ́nlé lóbi gbogbo tó lè fa embarrassment fọ tí ọ̀rọ̀ àdìgbé ah tẹ̀ bá rí kó ti lọ kí wọn lánàá ojú mi mà rí ẹ̀gbẹ́ o ẹ̀gbẹ́ nìkan lórí ṣùgbọ́n kọ̀ yóò ti mọ ìbọn lọ́yẹ kọ́ ọ lọ ìbọn ni kọ́ ọ lọ kódà tó ọba lọ́ọ́ fẹ́ lọ ibìkan sẹ́ńtì ọ̀bá yọ̀ǹda tó o sì lọ bẹ̀ tó o fi lọ tó o fi bọ̀ àwọn bẹ̀bí kọ́ ọ̀nà ṣépè fún ọ gbogbo àwọn obìnrin ká gbọ́ ìyé ọlọ́run kún wa lọ́wọ́ nínú àwọn ojúṣe wa sọ́kọ wa òun ni wípé a gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́ni tọ́kọ wa ọ̀fẹ́ láti wọnú ilé ẹni tí ọkọ wa ò dùn sí kọ́ wọnú ilé tọ̀ wá kò gbọ́dọ̀ máa wọnú ilé wa ẹ̀yin obìnrin gbọ́dọ̀ ṣàkíyèsí àárín kí ni ìtumọ̀ eléyìí bọ́yọ̀ ọláwọn ọ̀rẹ́ kan ìjọ wọn bá ti wálé yín báyìí ìjọ náà nílé yín ó dàrú ọkọ rẹ ti wá fura pé àwọn ọ̀rẹ́ tí wáyàwó mi wáyé wọ́n wá dalé mi ó lò sórí ọ̀rẹ́ rẹ lágbájá kọ́ má wà ní wa ní ìsìnkú ẹ̀kọ́ ọlọ́ọ̀dọ́ rẹ náà ẹni máa bẹ̀rẹ̀ lórí fóònù ṣùgbọ́n àbúkọ̀ wọn wá lè wá bì nígbà máa bẹ̀rẹ̀ ayé tẹ bá lówó tẹ́ wòye sí lórí kírẹ́dìtì ṣùgbọ́n kọ́ wá lè wa kọ́ wá dé láago mẹ́jọ àárọ̀ kó kù láago méjì ọ̀sán ẹ̀ àtòjọ́ yàrá dára kọ́ dání ìfẹ́

ẹni báyìí fámìlì mi ìfẹ́ ọmọ wọnú lé tó bá ti dé ọ̀gbọ̀ òde sí ń ta ni tó bá jẹ́ fámìlì náà ni ntọ́kọ̀ àní ìfẹ́ kẹ́ni máa wọnú lé wá sẹ́ tó mú wọnú èso e gidi o àdéhùn wa sọ́nà máa rà ó ń sọ pé onílà náà fi bẹ́ẹ̀tì sáwọn ìyàwó wàṣẹ obìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́ẹ́ kẹ́kẹ́ kọ́ wọlé ọkọ rẹ̀ pàápàá nígbà tọkọ ṣé lágbájá ṣe kọ́ wọlé ṣe kọ́ mọ̀ wọlé nínú àdìsí ni àdìsí àṣàlà ó ń sọ wípé wàá yín mẹ́la kún àlẹ́ yín náà aláyọ̀ àfihàn fáṣà fún akadá tẹ̀kọ̀rọ̀ òun náà ara táwọn obìnrin ọ̀ máa ṣe fọ́kọ wọn ni pé wọn à gbọ́dọ̀ máa mú wọ ibùsùn yín ẹni tẹ́yìn ọkọ wọn bá kórìíra ẹlòmíì ọmọ àlejò wọlé yóò tún jókòó sórí bẹ́ẹ̀dì tínú ọkọ rẹ̀ sì dùn á sọ ní ọkọ wa ta ló fẹ́ kọ́ máa wọnú ilé wa ta ni ó fẹ́ kọ́ wọnú ilé gbogbo ilé ìkírí ọmọ bá ṣe kí ni o ọmọ bá dàrú ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń dàrú external forces àwọn aráàta ló dàrú kí tí mò ń sọ lè yé wa nínú tíra àtúfàtúrà arus tí àfa wa Istanbuli àfa mú ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ wa nínú àwọn tó láyé láyé àwọn sàbẹ à ń parákùnrin kan ní Abu Muslim Al-Khawlani Abu Muslim Al-Khawlani Abu Muslim jẹ́ ọ̀rẹ́ Muawiya àbúrò Abi Sufyan muawiya ni khalifa ẹlẹ́ẹ̀karùn nínú islam lẹ́yìn ali abu muslim ní kẹ́yìn jẹ́ ọ̀rẹ́ president sẹ́wọ̀n kí lèyìn fẹ́ fi president ò lè fún yàn ṣùgbọ́n àwọn yẹn wọ̀ dàbí àwọn tí wọ́n ń bì bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ kánsílọ̀ lásán kò ní bá sọ̀rọ̀ pé gádà àbí báyìí náà ti jọ yẹ kẹ́yẹ tó ṣe bóò ni wọ́n ṣe rówó gbogbo àwọn tó súnmọ́ àwọn olóṣèlú olè làwọn náà àwọn tó yẹ kí wọ́n mọ́ ibi báyìí ó yẹ kẹ́ ẹ tó ṣe sùkúù báyìí ó ti dàwó olùkàǹgá báyìí transformer kò sí wọn ò ní sọ̀rọ̀ fún wọn pé ẹ ọ ayẹ ká mọ ẹwọ owó táyì sí pósítà ní ilé o ọ ayẹ kẹ́ ẹ ti ẹ̀dí kọ́ńtrátì tó ní náà etí ọjà kò tiwọn nìkan ṣùgbọ́n àwọn tó lajẹ ìgbà yẹn àwọn èsè ọ̀kan jù à wọn yẹn ń so lè bí àwọn tàṣíkò tiwa yìí àbú muslim súnmọ́ pírẹsidẹ́ǹtì muawiya ìyá sì tó ń jẹ́nu ilé kọ̀ọ̀lọ́mọ̀ ọ̀dọ̀ níjọ́ wọn bá rí búrẹ́dì jẹ wọ́n jẹ níjọ́ bá lè so dàbí ẹnìkan bá wọlé wá báyàwó ẹ ọmọ ta fún wọn ọkọ rẹ abu muslim alhaulani ó súnmọ́ odidi president ẹ lọmọ ọdọ ẹ ní ẹ̀rọ bẹ́ẹ̀ fi máa lọ ata ìwọ lóòótọ́ lè máa fọwọ́ lọ pa á tó bá jẹ́ pọ̀pọ̀ tèmi ló súnmọ́ president fa màá ti yọ gbọmọ ọdọ kí ni tí ó ṣẹlẹ̀ ó ti pọ́n ẹsẹ̀ máìndì ìyàwó <laughs> ìyàwó tẹ́jú wọn gbé bí súlì ṣé bí wọ́n sọ yẹn nìsín tí ò sí wàhálà lẹ́nìkan bá dé lọ́wọ́ bàjẹ́ bọ́kọ rẹ̀ sí wọlé àfáà ẹ̀káàrún ọ̀rọ̀ wa ọ̀nà tó bá gbé kalẹ̀ àgbúsùlù fúra pé wàhálà nínú ilé ìlú omi tẹ́bi sáwọn ilé yọ̀ọ̀kọ̀ bí wọn yóò kí í ṣe àfáà ẹgbómi tó dé ẹ̀káàrún ẹ̀káàrún ẹ̀káàrún ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa yẹ wá ń bi ẹ wá ń bi ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa ah ọ̀rọ̀ wa gidi ni o kí láàdé ẹja àlọ́ wa ẹ̀sìn sọ pé ẹ̀sùn mẹ́wàá àwíyà ẹsùnmọ́ òdìdí kàlífà mùsùlùmí àlọ́mọ̀ ọ̀dọ́ àlẹ́rọ̀ ọlọ́ta àti gbogbo nǹkan sẹ́ẹ̀lì sọ fún kàlífà kó fún yín lọ́mọ ọ̀dọ́ ni àbú mùsùlùmí ọmọ ọ̀dọ̀ lẹ́fù tá a tó wẹ̀ ọmọ ọ̀dọ̀ ló tó ń wá ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ni àti ẹ ṣe ń pé pẹ̀lú rọrùn ntọ́nà ọba fọwọ́ à ń jẹ́ èmi ọ̀wọ́ àkàn lọ ìwọ náà ó ṣètò lẹ́ẹ̀lé òun mọ̀ pé tọ́ sọ ìwọ̀n kọ́ ni ẹ ṣe bó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbú mùsùlùmí bá wọlé ọba ṣe náà fi ara ká méjì ó ní wọn lọ Allahumma mọ́nìkọ̀ bábà aláìjà sàwùjáàtì fàámi bàṣọ̀rọ̀ ìwọ náà ẹni tó bá wọlé wá báyàwó mi tó wá rú ìyàwó mi sí mi bá ń fọ́ lójú ẹ mọ̀ rò pépè ó ti pọ̀ jù ìwọ tó ń dalé ó lérú náà tọkọ ẹni tó ń dalé ẹ̀rù tó bá lọ ṣe náà fìlà tó bẹ lọ ìwọ náà ẹni tó fẹ́ dáàrin èmi àti ìyàwó mi rú jẹ́ kó jábọ́ lórí ọ̀kadà ọ̀ jábọ́ lórí ọ̀kadà o jẹ́ kí mọ́tò ọ̀tẹ̀ mọ́lẹ̀ mọ́tò ọ̀tí ọ̀mọ́lẹ̀ o mọ́ dalé ó lérú o tẹ́ńtọ́ dalé ẹ̀rù wà láì tó bá jẹ́ ẹni ọlọ́run gidi tó súnmọ́ náà tọ́bẹ̀ lọ tó ṣe nẹ́fìlà lóru tó ń sunkún ìwọ ọlọ́ ìyàwó mi èsè yẹn bú báyìí àwọn kan lọ́ fẹ́ bú ìyàwó mi sí mi wọ́n fẹ́ dalé mi rú mi ìyàwó mi èsè yẹn bú gbogbo àwọn fẹ́ dalé mi rú ọlọ́ọ̀ bá ń jẹ wà wà lọ́ọ̀ ṣẹlẹ̀ sí ọ torí náà má dalé ó léwu tó dúgbọ́ sọlọ́ bá ti dé tọ́mọ tó dúwọ́ lé ó lé kí ìwọ lọ́ọ̀mẹ́ tọ́pọ̀ ẹ̀fẹ́ fẹ́ yàwó lé tọ́mọ tó jọ kí ìwọ lọ́ọ̀mẹ́ ni tọ́pọ̀ ẹ̀ tọ́ ń kọ́lé nìkan tí ò ti ṣe kinní kan gbogbo ilé agbọ́dọ̀ ṣe kinní o agbọ́dọ̀ ṣọ́ra àáfà ilẹ̀ mọ́ báyìí lójú obìnrin yẹn fọ́ sóòtì ni ọba sáré wájọ kejì ọba wa bẹ àwọn muslim òun ti rọwọ àdúrà o òun náà fẹsẹ̀ tóun ṣe lánàá kẹ ìwọ ìyàwó mi jẹ nkọtọ sí ọlọ́run bẹ lọrin ẹ bóun bẹsẹ fọgbẹ nu ká dájú léwu ti yé tó ọba jó mi ẹni bá ti lóun ọ̀fẹ́ máa wọnú ilé yìí wọnú ilé kan fún lọ sọ̀rọ̀ gbọ́dọ̀ tọkọ rẹ̀ sì wà lé àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ ààrẹ ọ̀nàdán èyí gbàṣẹ ọkọ gbàwẹ̀ ìyàwó náà ṣe kíni yọ gbàwẹ̀ èyí ò ní ìdìbò àfáàmù fẹ́ gbàwẹ̀ lọ́la ọlọ́run ní ẹjọ́ gbàwẹ̀ kódà kọjá pọ̀kọ ò lè gbà ìbọ́yá wọn àti ọ̀yá ní òjò ọgbàwẹ̀ ìwọ́sì rárá ti ẹ̀yá ọgbàwẹ̀ gbàwẹ̀ súnà ọ̀fẹ́ gbàwẹ̀ ẹjọ́ Monday ọ̀fẹ́ gbàwẹ̀ ẹjọ́ Thursday ọ̀fẹ́ gbàwẹ̀ ẹjọ́ oṣù Ṣàbán àbáwẹ̀ thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run àbáwọn àwọn ẹ̀sùn náà mi àbó tí ẹ fẹ́ gbá àwẹ̀ fẹ́ sọmọ́ lọ ẹnìkan kan ọ̀yàn àwẹ̀ torí mo yẹn àwẹ̀ fún yẹn ní Islam o ara pírọ́blẹ́mù tá a nínú ẹnìkan àyà àwẹ̀ fún ọbẹ̀ àwẹ̀ funfun àwẹ̀ tọ́mọ jẹ iṣu àti òróró àwẹ̀ ẹlẹ́jà dín àti ẹ̀kọ gbogbo eléyìí òsì nílànà Islam ní Islam òrìjẹ́nà tọ́lọ̀ fúlànà bíi wa Muhammad sallallahu alayhi wa sallam àwẹ̀ súnà àwẹ̀ àṣegbọ́rẹ́ tọkọ ọ̀rẹ́ bá ti wà ní tọ́ bá tráfù olè gbà ṣùgbọ́n tọkọ rẹ bá wà lé ọgbà yọ̀ǹda ni torí ní ìwé lọ́gbà gbàwẹ̀ mọ́ndé kọ́kọ́ ti plan pé ọ̀la mọ́ndé aago méjì àbọ̀ máa kó mi sẹ́ tí máa ti dé ní sùn aago mẹ́rin àtàwọn mẹ́rin tí máa ń bíbí èmi àti àwọn òmìnira ọ̀nà tán ni ó ti plan rẹ̀ ìwọ́n sì lọ fẹ́ gbàwẹ̀ mọ́ndé <laughs> àbá àwọn ọ̀sán rẹ̀ kankan wà láì mọ́ two thirty mọ́ bọ̀ lọ́la àjọ ọ̀nà tán ni. àkọ́kọ́ rẹ ti ẹ̀rọ pé òun ní bùkátà sí ọ tóbi ní bá gbàwẹ̀ ọwọ́ agbáwẹ̀ súnà ọkọ̀ wa dé ní six pm tóòrùn ti múra àti ṣe kéye òun àti wọ̀ lọ́wọ́ níbi ah ẹgbẹ́lẹ́ gàgà mo ti rí ọ̀rọ̀ wá ẹgbẹ́ ti dìbò aráyà ara alábẹ̀ni ara rẹ̀ máa ń mú fún ẹ̀yà jásáré wọlé jásáré wọlé àmọ́ màá ọjà wà ọjà ni ẹlẹ́sẹ̀ ọlọ́ kódà six thirty ìṣẹ́jú mẹ́ta fi wọ̀ àfa ọjà ọjà ni o ilé yóò mà sí tọkọ bá tó wá fún ní permission ara ìjọba tó gbà wọn gbọ́ ọdún sọ pé ẹni lóòótọ́ ìlú náà mọ yọ̀ǹda ṣùgbọ́n ó dàbí pé ara rẹ ọ̀fẹ́ ìgbà náà ó tó já náà ni ẹ ẹ gbé tàbá wọn yìí kímọ̀ tó ń bẹ́rù kan yìí gbogbo tó lè fata máa ṣe rádaràdá kí ṣẹ̀rí ọ̀fẹ́ àwẹ̀ sáàyè ọ̀dá wájú ọlọ́run ni ṣùgbọ́n lásìkò kọ́kọ́ rẹ ó súnmọ́ ọjà ni o ànábì ló sọ bẹ́ẹ̀ láàyè ìlú ìmọ̀ra à ń tẹ̀sùn mọ̀ wọ́n sọ́dún ránṣẹ́ ìjọ ńlá bí ìlú ọgbà yọ̀dá ni tọ́wọ́ táwọn ìgbẹ́ yọ̀dá ni mo fọ́ ọ̀gá ọkọ̀ọ̀tì ó tọkọ̀ọ̀tì náà nínú ojúṣe obìnrin àwọn obìnrin kátólè tí mo fẹ́ sọ ìmú àìmọye lé ló ti dàrú ọ gbọ́dọ̀ na dúkìá ọkọ rẹ àfi pẹ̀lú yọ̀dá rẹ ọlọ́run ṣàánú ọkọ rẹ díẹ̀ ó rí jẹ níwọ̀nba ráìsì àpò ní máa ń rà ní tó ṣùgbà ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ya rísíkà ọyọ kóńgò méjì fún bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ya rashidi òun náà wá ọyọ kóńgò mẹ́ta fún sẹ́ẹ̀gbé ráìsì àpò kan bóyá bí almost thirty two kóńgòs lọ́wọ́ wà bẹ́ẹ̀ àbí thirty sẹ́ẹ̀gbé ọkọ̀ tí mo ní òkè èmi ìwọ ọmọ mẹ́ta ráìsì nìkan ká máa ń jẹ atọ́ máa ń jẹ sùn a máa ń jẹ búrẹ́dì àtẹ̀wà ó ti fojú òkè bí tọ́ ráìsì nìkan ọ̀rà ní January one olùgbé yóò tún tó march kí n tó ra kíni o ráìsì ọba di february seven ọba ní ráìsì ti tàpá ráìsì ni ráìsì àbùkán tẹ̀lé january one ráìsì àbùkán wà lóò ṣẹlẹ̀ òróró ọkọ̀rọ̀ òróró lé ìyá akíníwá ọyọ ìgòrèdì tẹ́ ẹ lórí magi àbí sànà ìtọ́bẹ́jẹ́ kọkọ̀ rẹ lọ́nà ọ̀ gbọ́dọ̀ fún yàn àfi kọkọ̀ rẹ ọ̀yọ̀ǹda fún ẹ yóò ní ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣẹ ní o nínú àdìs àdìsọ́là ó ní látú fíkùmùrà àtúnṣe alimbaiti zaujia ilabi ibn zaujia imam abudawuda tirimidi àti ibùdó máa jáde gbà wá ọgbọ́dọ̀ náà nǹkan kan tó bá jẹ́ pé wọ́n ló ní nítorí fi sálárì rẹ̀ rà ọ̀rọ̀ abọ́ fìtà fúnra rẹ̀ ọ̀rọ̀ amílíkì ọ̀rẹ́ rẹ̀ dé ọ̀bá àdìmọ́ bí wọ́n fìtà tó fowó sálárì rẹ̀ rà lọ. àbọ̀kọ̀ rẹ̀ wà rẹ̀ ọkọ̀ rẹ̀ ra stọ́ọ̀kì fún ọ̀rọ̀ stọ́ọ̀kì dọ́sìn nìkan méjìlá òun sì ti rò pé dọ́sìn nǹkan tí mo ra yìí kí n tó tún rà mí yóò tó dísẹ̀mbà àwọn ọ̀rẹ́ rẹ wá dé aláàánú samaria ọwọ́ à ń kó fún wọn òun kó fún wọn òun kó fún wọn ọkọ̀ òsì mọ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n wájú ọlọ́run ìtọ́ bá já sí pé wọ́n ló fowó ara rẹ̀ rà o lè fáwọn ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ọkọ ló fowó rẹ̀ rà ọgbà yọ̀ǹda ni o ọkọ tí wọn náà bá sì jẹ́ ni ọlọ́run tó o bá rí i pé ìnira ń bá àwọn kan tí wọ́n ní bùkátà sínú tó wà nílé tíyàwó rẹ̀ dẹ̀ sọ fún ọ ìwọ náà yọ̀ǹda náà ṣùgbọ́n náà tí wọn náà bá jẹ ti tọrọ jẹ ńkọ́ ṣùgbọ́n tá à ń sọ ni pé kóbìnrin ọmọ wa ń sọ fọ́kọ yálà ọkọ ti ẹ̀ yọ̀ǹda àbí òní ṣe bí wọ́n yẹn ó ti mọ̀ kò ní yọ̀ǹda náà nígbà tí ò ti ní yọ̀ǹda mọ́ fún ọ̀yàn ṣùgbọ́n tá a bá padà bá yọ̀ǹda pé àwọn ọ̀rẹ́ mi ni wàhálà yìí ọkọ rẹ̀ wọ́n ti dájú omi iṣẹ́ ìnira wọn lè ṣe ká fún ráìsì díẹ̀ bí kóńgò mi lómi fún kóńgò méjì ṣé ká fún oníṣẹ́gbò díẹ̀ náà ẹ lè gbéṣẹ́ bó ní wà tọ́sán tù yẹn fún un òróró ń kọ́ ẹ fún gbò kan àtàǹkọ ẹ fún tòmátì alágolo bíi mẹ́fà sẹ́yìn kọ́kọ́ ti yọ̀ǹda níjọ́ tó ọba ní tòmátì alágolo tán ó ti ṣe kí ni o ọmọ tó ọ tán ọwọ́ sàárà òun wá ojú re lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ kẹ́lẹ̀ ah, ti dá ọkọ̀ òsì mà ọwọ́ ọkọ̀ wàhálà ní ilé ọmọ dàrú torí náà fi làákà ìṣe kí ni o òun náà ní khidmatu zawj wal aulad obìnrin ó máa ṣe bọ̀ yìí sin ọkọ àtàwọn ọmọ rẹ̀ ẹ̀yin obìnrin ẹgbẹ́ àárín yìí dáadáa obìnrin ó máa ṣe kí ni o yóò máa ṣe bọ̀ yìí sin ọkọ ẹ̀ yóò máa sáàfù ọkọ pẹ̀lú kó bá dáná kó bá fọṣọ kó bá ṣe àwọn iṣẹ́ mi ṣùgbọ́n àwọn tá kọ à ń bọ̀ wá bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé ìyàwó wa á sọ dẹrú o ànábì sọlọ láàzà ó ti sọ ìyàwó wa èyí sẹrú olùrànlọ́wọ́ ẹlpà ilé ìjà pé ànábì wa sọlọ láàlọ sálà ànábì máa báwọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ ilé tó o bá rí pé kànga àdúgbò yín jìn kí ló burú náà àfọ ọkọ ìyàwó ìwọ lè ṣe bá a fa mi tóun bá ń dáná tí ń lọta tó ń bọ́ ṣe lọ sọ tó ń bọ́ pọ́nìṣì bàtà rẹ̀ ó sì mọ̀ pé obìnrin ọ̀làgbára tọkùnrin kàǹgá àdúgbò yìí kéèyàn tó fa dúró kan yìí ó ti máa ní ṣe bọ́kú ìníwọ́ náà sọ́kọ bá ń gẹ́ ìwọ́ náà ni èyí ṣe bọ́ àwọn rẹ̀ kọ́ ọgbọ́ kàǹgá kọ́ fa ń kọ́ bá pọnmi wọnú ilé tàbí kí wọn náà gbẹ́ kàǹgá nú ilé tàbí kọ́ wá àwùsá tí ọmọ ara tàbí kọ́ ọmọ ara omi kéde o bọ́ o ìwọ náà lẹ́bí máa kó ẹ̀ lọ́wọ́ táwọn ìyàwó ó wà ó gbé omi ọbẹ̀ ìwọ́lé máa ń yọ̀ asáré ìbánijẹ́ ọkọ̀ báńgẹ́ tí ìhàn yọ kìí sàṣà slam ọkọ̀ gidi tí ìṣe kí ni o tí ìhàn yọ o lè kó ìyàwó rẹ lọ́wọ́ ṣùgbọ́n kéè sọ̀rọ̀ yẹn ní tá à ń sọ fún ọ ìyàwó rẹ ní ìsìn orí pé ó ti bímọ tó méjì mẹ́ta mẹ́rin ibi ó ti ń fún ọmọ kékeré lọ́wọ́ èyí tó dàgbà ṣe kí ni ó ti ń yàgbẹ́ tó bá ọmọ ṣe ń tábà fún ọmọ gbé bọ́ọ̀kì sí nìkan tábà fún okun lọ́wọ́ nìyẹn ṣé tí mo sọ yìí ní ìsìn kò sí tó burú ń bẹ̀ kó okun lọ́wọ́ ṣùgbọ́n ojúṣe rẹ̀ ní kọ́ máa ṣe kí ni kọ́ máa ṣe bọ̀ yìí sin ọkọ àti ta ni o àtọmọ adẹ̀rí ẹ̀rí tọpọ̀ kódà wọ́n ní Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ tún máa wo bàbá rí ọlọ́ọ̀jẹ́ alánà rí sẹ́ẹ̀rí bàbá mi ó lé ọmọ ọkọ ọ̀rọ̀ wa dojú ẹ wà anabi wa Muhammad bàbá Fatima wọn ló máa ń lọ́dọ̀ àfa wàhálì tọ́jú ọkọ débi pé ọwọ́ ọwọ́ ti dé kí ni o ẹmọ táwọn òbí bá ń lọ ta tán fọ sọ́pọ̀ ẹmọ bọ́wọ́ sì rí dìgbà tí nǹkan kan ti jẹ̀yàn lọ́wọ́ ọ wá lọ kọ̀m̀pléìn bá nàbí sọ̀rọ̀ bá nàbí bàbá àná nílẹ̀ èwo nílẹ̀ èwo ní ìṣe ní ìṣe bọ̀ yìí ṣe á lì á lọ ta á fọṣọ á dàní á rìn bá á ṣàwó bẹ́ẹ̀ lé bá ń wọ́mọ ọ̀dọ́ ni kì í bẹ́ẹ̀ ṣe pàmì bí òde fún lọ́mọ ọ̀dọ́ sọ̀rọ̀ láàrín sálà ṣe é nígbà bí àwa tá a jókì ẹja lu ẹ̀kọ́ yìí ọmọ wa tó bá mú complain wa ẹ má respond lójú ẹsẹ̀ ẹgbẹ́ dájú ni òwò àwọn àmì ìṣẹ̀lẹ̀ ṣe wọ́n wáṣọ ọ̀nà tí ìlú iṣẹ́ nǹkan kan sẹ́yìn sáré bá ń wá mọ́tò kan kébìnrin òtí ẹ̀mọ́ ẹ̀gbọ́n mọ́tò ni tọkọ̀ ló ti mọ̀ ẹ̀gbọ́n mọ́tò bàbá sì lówó lọ́nà òtọ́ mọ́tò fi twenty rẹ̀ lágbàrá yìí ọ̀yà ṣé prado lọ́fẹ́ ní abilá tó ṣàbísí ẹ̀ náà gbé ìtọ́ba kúkún ah, ah. ẹjọ́ mọ́ ẹ̀rọ ẹ̀sìn ti máa ń ká ọmọ lọ sukú ọmọ mẹ́ta ẹ̀yin náà ìmàgí ìnáwó àìsàn máa gbowó mọ́tò ẹ̀yin bẹ́ẹ̀ ni máa fún mi kan nu anabi lágbára kó náà yàmú kan náà àwọn ẹrú anabi wa ní ìrẹ Fatima bí n kọ́ ládùá <laughs> ẹ máa wo ọ̀rọ̀ èèyàn wá fọmọ ọ̀dọ̀ anabi kọ́ ládùá sọ́jọ́ra wọn ó sì jọra wọn torí pé ntọ́lọ́ ń bá ṣe ń rọrùn kò ní múnira dání anabi sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ bá ti fẹ́ sùn lára alẹ́ máa ti subhanahu láì tàbí tèmi alhamdulillah tàbí tèmi Allahu akbar tàbí fọ ọjọ́ mélòó hundred anabi tó bá ti ń ṣe iṣẹ́ ilé ọlọ́run ṣe rọrùn fún ọ nínú Fatima ṣe sùn ó sì padà lé sẹ́ẹ̀dẹ́ ọ̀yẹ́ gbọ́dẹ̀ sọ́wọ́ àdúrà mọ́ ọmọ ọ̀sán ni àní òfin mi lọ́mọ ọ̀dọ̀ ànábì náà fi kúrú tẹ́ńṣán rẹ̀ kọ́mọ̀bà àrọ́pọ̀ ẹ̀sìn kékeré ó fi ìyà jẹ òun bákan náà àsùnmọ́wò bí tó àbíbákiri tá a bá mọ̀ ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam nínú ìjọ wa yìí ẹni tó tún lórí làbúbákiri àbúbákiri gbogbo lẹ́kọ̀ọ́ àlùjẹ́ náà ni ọmọ abẹ pé gbọ̀dọ̀ mi wọlé gbọ̀dọ̀ mi wọlé ọmọ tiẹ̀ gángan àsùnmọ́wò ọkọ rẹ̀ zubairu la lawa a máa ṣe bọ̀ yìí sìn yóò bá dáná kódà wọn ló tún ní ẹṣin yóò bá tọ́jú ẹṣin rẹ̀ yóò bá fún wàrà oríṣiríṣi nǹkan yóò kún fún lómi mú àtàìmọye àwọn obìnrin dáadáa nínú àwọn obìnrin àwọn ẹni ọlọ́run ìwọ tó ọjọ́ bìnrin náà máa ṣe bọ̀ yìí sin ọkọ rẹ sóyè ọkọ rẹ dánú jẹ lásìkò bá a fọṣọ rẹ tó wà àwọn nǹkan míì tó wọn máa ṣe fún un ìwọ tó ọjọ́ kan náà kún ìyàwó rẹ lọ́wọ́ ìwọ náà mọ strength ẹ̀ ọmọ iye ọmọ tó ti bí ọmọ bí ṣe ń lo àsìkò ẹ̀ ìtúwọ náà bá rí pé ó fi lè rìlífù ẹ̀ bóyá ní ìsìtọ́ bá fọṣọ ìwọlé bá lọ bóyá tó bá ṣe bá ìwọlé bá ṣe àwo ẹ̀ẹ́jọ ọmọ bẹ́ẹ̀ sì máa ṣe ṣùgbọ́n gómìnà wá dúró dúró pé ẹ̀yẹn gbọ́dọ̀ gbọmọ ọ̀dọ̀ fún mi ẹ̀yẹn gbọ́dọ̀ gba kíní kan fún mi àwọn obìnrin àwọn ẹni rẹ wọn ò ṣe bá ń lánàá só ti ẹ lè jọ gbé ìyàwó pé kílẹ̀ yín náà àfẹ́ yín náà àbí tẹ bá fẹ́ kí n kú lókun tí n bá ti jí láàárọ̀ three thirty mo ti máa jí màá wẹ àwọn ọmọ nígbà bá wẹ̀ wọ́n tán ní ìbò jẹ kaná nígbà wọ́n jẹ kaná màá kí wọn nísìnyàn bá scarf wọ́n ti ṣe rẹ́ ní kò wọn lọ sùkúù èmi náà bá iṣẹ́ lọ nítorí ọkọ wọn ní tù nígbà wọn bá dé ní ìdáná oúnjẹ ọ̀sán ní ìfọṣọ sùkúù wọn màá fọ báàgì wọn màá nu bàtà wọn tẹ́yìn náà bá tó dé ìsàlẹ̀ bá yín dáná màá tó pa mi sí ẹlẹ́bì sanra fún yín ẹ̀yin náà rí pé kọ́sà síkò kan fún mi má wàhálà yìí nǹkan mò ń kú lọ àhẹ́wálé jọ sọ̀rọ̀ kílẹ̀ rí ní fara yín ṣùgbọ́n kọ́ wáyé rẹ̀ sí pé èmi ò lè mọ èmi níwàá sin ọkọ kan kú ọlọ́mọ sí mi lẹ́jọ́ ọmọ sin ọkọ ó lè sin àlùbáríkà náà kú ló ń sọ yẹn obì gbọ́dọ̀ máa sin òye sin ọkọ tẹ́mi rẹ̀ sì gbọ́dọ̀ ga nínú rẹ̀ òun ni wípé obìnrin tó bá jẹ́ obìnrin mùsùlùmí ó gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́kọ lórí ìwọ̀nba tọ́kọ bá ṣe fún obìnrin míì ẹ̀mọ́ tó dalẹ́ ẹ̀rù ọkọ rẹ̀ tíráìlì láyé ọkọ lọ wóró òdì ọwọ́ á rí àwọn bàtà àgbáńjọ two fifty three fifty ọkọ wa rò pé yìí sì máa dáa fún ìyàwó mi o ọkọ bá bàrà ọkọ bá mu délé ìyá alágbájá bàtà yìí mo rò yóò dá fún mi <laughs> ọba gbó ẹ̀rín ọkọ rò kí ló ṣẹlẹ̀ kí ló dé <laughs> ṣé bàtà táwọn ẹgbẹ́ ẹyẹ rà bàtà two fifty <laughs> wàlẹ́ ìfẹ́ ń ṣe yíká kò sí ara yìí gẹ̀rẹ́ kọ́ lọ́wọ́ sá ọkọ̀ fẹ̀ lè bo ẹkọ gbé bàtà tí mo sì rò yóò dáa ṣùgbọ́n bàtà wọn kò ní ah, bàtà ìdá akọ àpòjọsẹ akọmọlọ ọkà bá ń kọ kọtí ọlọ́rọ̀ mọ́sọ̀rọ̀ lásìkò ọwọ́ ẹni tóbi yọ̀ọ̀dẹ̀ dá pé eh, bàtà tẹ̀ ra yẹn dá ní ṣùgbọ́n tẹ́ ẹni dá fẹ́ rà ní ìjọ mi irú àwọn báyìí ni ẹ máa rà sọ̀rọ̀ kọ́ ọ̀bà ànújẹ́ ọkọ ra ní aláìsí ìyá ń jẹ yín gan o bàtà ilé ilẹ̀ rírà tọ́ba rí ilé ìtọ̀ dá àgbẹ̀ lọ kò ní ṣe kí ni o kò ní rà mọ́ ọkọ yóò fọ níwọ̀n bó ọyẹ ẹsẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ tẹ́ ẹjọ́ wà ń bí iṣẹ́ àbí tẹ́ ẹjọ́ ń rìn ládùúgbò ọkọ tiẹ̀ máa ń fún ní two thousand kéèsì rẹ̀ ọkọ tiẹ̀ yóò fún ní five hundred ṣé tí mò ń sọ yé lọ́kọ́ wa dé pé wàhálà ẹ̀rí ẹ̀yìn náà mọ̀ pé ata tí wọ́n ń rẹ́jà tí wọ́n ń gàǹgà ìwọ five hundred yẹ wo ìyá akẹ́lẹ́ lọ́ọ̀kan two thousand àwọn fúnra sílẹ̀ àwọn náà sì lọ́kọ̀ àti àwọn àtọmọ méjì àwọn náà ọmọ méjì náà ni wọ́n fẹ́ five hundred wèrè yóò ṣe nǹkan kan mọ́ o ìbí ẹ sáà ń ba sálárì gbọ́dọ̀ ẹ̀dá ọmọ sálárì yín sí ẹ̀ ń ṣe kẹ́kẹ́ kan ní kankan ní obìnrin gidi ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá dàsìkò léyà àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ralẹ́sì ọkọ ti ẹra kí ni àǹkàrà ó dúpẹ́ ìbéèyàn ní ọ̀rá sọ àkọ́kọ́ rẹ̀ ò ti ẹ̀rọ wọ́ra sọ lọ́dún léyà yìí ó tó dúpẹ́ pé bàtà lásán lè ra fún alọ́dún yìí pẹ̀lú àṣẹ ọlọ́run tí ó bá dẹ̀ mí ọlọ́run jẹ́ nira sọ àti báàgì fún wa o ọ wá níbi bàtà lásán lè rà kí lè á se èmi yẹn lọ́ra bàtà ọ̀ra báàgì ó tó ra kẹ́lẹ́ kan ìwọ̀nba ń tọkọ rẹ̀ ṣe dúpẹ́ fún un anábìwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní inú tí ọ̀jẹ̀ káwọn obìnrin ọ̀pọ̀ nù ọ̀nà àdìsí yẹn gùn mọ́ kẹfẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni òun ni pé kí ni ohun èèmọ oore yẹfúrúnà làṣẹ wà yẹfúrúnà ìsàn tọ́ ọ bá ṣe dáadáa sómi kò ní mọ oore bí bàtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́ wa ń gbé lásìkò wa yìí ẹ wo jọ́dún sọ̀rọ̀ ànàbí wa fi gbóró nǹkan kan ó ní débi wípé láwọn àhàsáńtà ìlà ìhídá ùnà dáhàrọ̀

ẹ ṣe dáadáa kankan rí ẹ tí ẹ sì ní ìróore kankan lára yín rí ó ti rọrùn láti jọ ìlò ọwọ́ àkàtọ́ yóò ní òṣòro kankan lára ẹ ṣé àwọn tá a ti níyàwó ní ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ rẹ̀ wà láì ọ̀sẹ̀ rẹ̀ gómìnà ọ̀sẹ̀ mi ló gbé ẹ ó lè sọ pé ẹ ẹ ra fóun ní tòun ti bíi ọwọ́ pé ó béèrè kankan àrà fún un ó lè ní pé wà láì sọ fóun rí ọmọ ìwọ̀nba tọkọ rẹ bá ṣe máa kú ṣé tiẹ̀ ọkọ rẹ lọ láàárọ̀ ó fà ọlẹ̀ ìwọ ọbẹ̀ lẹ̀ pẹ̀lú òde ẹ̀dẹ̀ ah, ẹ ṣe àárọ̀ ó ní kí mo ṣe owó ọbẹ̀ tẹ fílẹ̀ níyà rẹ̀ yà ah, owó ọbẹ̀ five hundred wà lẹ́yìn yóò tún lórí àbí seven hundred lẹ́jọ́ mi ọkọ rẹ ọ̀la ni monday ní ìsìn ọba kówó fún ọ pé ẹ lọ san oṣù fíìsì kí ni o àwọn ọmọ tọ́ba ti dé lálẹ́ ọ̀la kó o ti pàdé rẹ̀ ah, ẹ ṣe àárọ̀ ọlọ́run jẹ́ àgbèrè wọn o ọlọ́run jẹ́ kí wọ́n kí mo ṣe owó sukùl fíìsì àwọn àti báwọn ọmọ mi ní à sí ìwà ní kí yín ni bómi ìṣe máa ṣe nìyẹn ó ní kíni kíni màá fi fún ṣe owó sukùl fíìsì àwọn ẹ̀ lọ́sàn kí n pọ́blẹ́mù tèmi àdédé rìn ọlọ́wọ́ ẹ mẹ́yẹ bàbá tí ó wà responsible àwọn bàbá tí wọ́n ti fojú wọn gbà parọ́ ìwọ̀n bá tọkọ rẹ̀ ń ṣeun ọmọ wa mú re bómi kìí ṣe máa ṣe nìyẹn lára rẹ̀ òun ni bómi kìí àǹtàbàzá yánà làwù wọ́n tàtàjà màlì ọmọ sọ̀sọ̀ fọ́kọ rẹ ò ní yọ̀bùn ọmọ ara fi elékagbó ó ti ju síbi abẹ́ pílò kí sì ni èsè kan rí yìnyín ẹ̀yìn gbogbo ilé ìtọ̀ gbogbo ẹ̀ ní òun ò fọ̀ ẹ̀yìn kọ́lá wá ń jáde lọ yọ̀ wá síbi áńgẹ́lì ìtọ́pọ̀lọpọ̀ obìnrin máa ń sìn àwọn obìnrin ilẹ̀ Yorùbá ah, wọ́n ní problem tẹ́ ẹ bá rí ọ lóde ẹlòmíì ti tán wọ́n wá ya gèlè tí ọkọ̀ ju kíbla tí ọkọ̀ ju sánmà àwọn ìsìnkú tán bá wà ní ilé aṣọ díẹ̀ ẹ̀jẹ̀ ni wọ́n wọ̀ ọyẹ káwọn máa ṣe bẹ́ẹ̀ tọ́ bá ti wà nílé tọ́kọ ẹ̀ náà wà nílé sọ̀sọ̀ wo ibi dí kó o múra kọ́kọ́ ló tún máa tún òwe àmọ́ tó tẹ̀fẹ́ yàwó lánàá ni kó o tó níbi ọmọ gé pé àkọ́sà arúgbó gánà o kódà kó o ti bímọ tán tó gan pé ẹ̀yà ẹ̀yin náà máa wà bá lóyè oníkọ́sà arúgbó gánà ilé máa parọ́ mi obì gidi náà sọ̀sọ̀ fọ́kọ ẹ̀ àní ọmọ bóra ń tiwa o só ti yé kó o bóra kò sí kí ni o kò sí inú ọ̀sọ́ jẹ́mọ́ ó yà bí òye tẹ́lẹ̀ mi ò ní pé wọ́n ní àmọ́ sọ̀sọ̀ fọ́kọ yóò bá máa bóra wọ́n ní àsọ̀sọ̀ fọ́kọ yóò bá máa ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ àwọn ọ̀sọ́ eléyìí o kó o wẹ̀ kó o múra dáadáa kó o wọṣọ gidi kó o kàtíkè fọ́kọ rẹ ẹ̀hán tó o bá jọ wà nú ilé gbogbo orú eléyìí ṣẹ̀rí àṣẹ kí ni o ṣẹ̀rí àyọ̀ǹda rẹ̀ bákan náà nínú nǹkan tí wọ́n fẹ́ kóbìnrin ó ṣe tọ́jọ́jú sí ọkọ òun náà ni alqanaa wà rídọ̀ bílkọ̀mìnì wọ́n fẹ́ kóbìnrin ọlá yọ ọkàn kí nǹkan bí ẹ̀ ò sì máa tẹ̀ lọ́rùn sẹ́yìn ọ̀tọ̀ ní kéèyàn dúpẹ́ fọ́kọ ọ̀tọ̀ tó ní pé obìnrin ní nǹkan sọ́dọ̀ ní sìnà kò láyọ̀ ọkàn sóyè kò láyọ̀ ọkàn ọwọ́ àrò pé ìlú lọ́kọ́ ń fóun sóyè àmọ́ àtàrà rẹ̀ káàkiri ibẹ̀ ni ó ti kó àìsàn burúkú àwọn tá a bá dóbi mùsùlùmí káwọn ó ṣe kéyìn káláyọ̀ ọkàn ìwọ̀nba tọ́lọ̀ bá lọ́kàn wọn máa ṣe fún wa kájọ tẹ́ wa lọ́rùn ìwọ̀nba tọ́lọ̀ tọ́lọ̀ bọ́lọ̀ bá ṣe ní kílẹ̀fù àríṣìkì wọn ma àmọ́ wa bẹ́ẹ̀ náà pé ọlọ́run yóò ṣe kíni o yóò tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. lára rẹ̀ òun náà ni sọ́búrù ha aláfàkìrì sàrùjíà wàádámù lìmọ́lì àlẹ́ yìí sẹ́ẹ̀rọ̀bìnrin gbọ́dọ̀ ṣe sùúrù fún òṣì tí bá ń bẹ lára ọkọ ìwọ náà rántí o wọ́n sì àwọn bàbá bàbá wa tí wọ́n kọ́lé tán gbọ́ mọ́tò lónìí tí wọ́n bá sọ ìtàn fún ọ ọ bá wọn káàánú o ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ lágbára ṣùgbọ́n àwọn obìnrin ìsìn nínú pọ́blẹ́mù tá a ní báwo bá ọmọ kéékèèké tán dìbẹ̀lọ́pù wọn ò fẹ́ láforítì kankan ọkọ láforítì ìyàwó náà ọjà káwọn ọmọ ìyàwó ìyàwó ọ̀pọ̀ àwọn ọmọ tí ń jalè àwọn ọmọ tẹ̀mí lórí mẹ́lẹ̀ ẹ̀kọ́ jákàlùkù sàǹgó mobile all means èyí tó èyí tó ń ṣe lọ ọmọ ṣe ọmọ wa bẹ lọ́wọ́ kó tó fà gbàríkà sí tọ́bọ́ jẹ́ pílé face me and face you lẹ̀ gbé lónìí láyọ̀ ọkàn ẹ̀ padà gbélé flat tọ́bọ́ yá ẹ̀ kò lọ lé kíni o tààrà yín tẹ́ẹ̀tọ̀ máa gbowó lórí lẹ́ǹtì táwọn yóò tó máa rẹ́ǹtì lé yín níbi tí ó tóbi dé ẹlòmíì ọ̀wà láyọ̀ ọkàn ká máa ṣe sìnákì yọ ọmọ tọrọ kí obìnrin bí ọmọ sọkọ rẹ̀ lẹ́nu kí àti mú obìnrin kan bá rí tó ń bọkọ lójú jẹ́ àwọn tó wá ní tírẹ́sì wá rò pé ọ̀rọ̀ obìnrin yìí ń takora wọn wá tẹ̀lé délé ọkọ ọkọ bú ẹkọ ni pé ẹ̀ka lọ kí ṣe ni àṣepọ̀ láyé ọkàn ní akóńtọ̀rọ̀ owó ẹ̀rá òwe wọn pọ̀ wọn ti pọ̀ náà lo wọn pọ̀ ń bá tẹ̀ yíga ìdí àwọn ọmọ ìṣiṣẹ́ nínú wọn pọ̀ náà àwọn obìnrin tí tajà ń gbòòrò ọjà lẹ́rù pé ní ìta gbogbo kápítà rẹ̀ kò pé one thousand kí ní ta ọ̀ ń ta àwọn ẹran ẹlẹ́dẹ̀ wọn tó wọn ẹran five naira ten naira àwọn tó wà láwọn ọmọ fọwọ́ kàn dáyà ibẹ̀ yẹn láti ẹran sixty naira yóò bò ní forty naira yóò yọ forty naira lálẹ́ o lẹ́yìn ọ̀sẹ̀ kan oṣù kan yóò bá ṣe sí náà nítorí olówó lọ ìwọ tó ní mùsùlùmí láyọ̀ ọkàn pẹ̀lú bàbá tọ́lọ́run sí fọ́kọ rẹ àti wọ́n bákan náà tó bá jẹ́ pé òsì ń bẹ fọ́kọ rẹ ìwọ lọ wá náwó lé lórí ìwọ kọ́ lọ́ọ̀kan ṣe bẹ́ẹ̀ o mo rò pé agbọ́n tí mo a máa ṣe tọkọ tíyàwó olówó lọ́jú kí ni lọ́wọ́ ju ọkọ lọ nínú tí mo ti gbọ́ ń tàn níbàdàn yìí pé ìyá wúmà ní alága wọ́n lóye ìyá yẹn ìyá yẹn lọ wà very very humble very very humble bó pé wọ́n bá ó tún ọkọ ẹ̀mí rẹ̀ tún ọlọ́run ṣe lóore olùwọ́n lè gbàgbé yìí. àwọn tó wá lórí dèmi àti ẹ lọ àwọn náà ṣe bẹ́ẹ̀ fahadà abdullahi ibn masaud radiyallahu anhu abdullahi ibn masaud ìyàwó rẹ̀ kan jẹ́ zainab kí ló kọ́kọ́ ìyàwó rẹ̀ zainab ìyàwó yìí ló lẹ́nu tó tó máa ń yọ sàká ẹ̀mọ́ owó tẹ̀lé tó tó máa yọ sàká èyí ó ti kó lòló sí ìyàwó yìí tó wá fẹ́ yọ sàká ọmọ náwó lórí ọkọ <laughs> ẹ̀sẹ̀ rẹ̀ ọkọ òun òun lọ́tò abdullahi ibn masaud sì ni ara àwọn tó gbà wá ń náà látàrí ni àwọn èèyàn mọ kí gbogbo àdísì ànábì báyìí owó èdè náà sáré mi ìmọ̀ ojú ẹ̀jọ́ ráyè iṣẹ́ ilé ayé tó nǹkan ìyàwó ẹ̀ wá máa ń náwó lé lórí ó wá dijọ́ kan ìyàwó wá fẹ́ yọ sàkà wá lọ onímọ̀ lọ sàkà bá a kó sàkà rẹ èmi ní ìgbà ó ṣe sàkà ní ìgbà ìyàwó lè yọ sàkà àwọn ará òwò ọba tó lè yọ ànábì níbẹ̀ ìtọ́sọ ọkọ̀ rẹ ti torí pé kèé sọ̀rọ̀ àyàn fún yàwó kọ́ náwó lórí ọkọ ìyàwó lè yọ sàkà fọ́kọ ọkọ ni ò lè yọ sàkà fún o ìyàwó tó ná ọ̀rọ̀ àyàn ni kọ́ náwó lórí ìyàwó yóò tó wá yọ sàkà fọ́kọ rẹ̀ tó ti bẹ́ẹ̀ kèé ṣe gàrú sọ́kọ bẹ́ẹ̀ ni yàwó àkàdíjà gangan ìyàwó ànábì wa Muhammad ẹ sábà pé yàwó àkàdíjà jẹ́ ànábì lọ́jọ́ orí ó tún lówó lọ́ọ́ jùlọ ẹ wá gbọ́dọ̀ sí ìgbàdúrà rẹ̀ nínú ọmọ méje bá nàbí ibi òun nìkan ló bí mẹ́fà mọ̀lẹ́kà ò tó wá wá láti sánmà yóò tó wá máa sálámà sí yàwá Khadija láti sánmà ọlọ́run recognize ta ni o yàwá Khadija ìwọ obìnrin tọ́lọ́ bá sọ àwọn òfin ẹ̀ náà olówó lọ ìwọ ọlọmọ ń tówó tówó sùkúlìsì àwọn ọmọ ìwọ ọ̀tọ̀lọ ọkọ tí ó responsible èyí ó sọ̀kan wájú ọlọ́run àbí tọ́lọ́ bá forí ìdúró kù ṣùgbọ́n kọ̀ ọ̀rẹ́ pé kó wà responsible òsì gidi ní bá jà ìwọ lọ ń sanwó ilé ìwọ lọ ń sanwó sùkúlìsì àwọn ọmọ kódà ẹ̀kọ́ kan nínú rówó ráìsì fi ilẹ̀ mọ́wàá torí ẹ̀kọ́ wa máa láálẹ̀ o pé kò lè dá fún ọdún báyìí lọ́sẹ̀ tí n bá kọ́ ọ lẹ́yìn ìṣèwà lẹ́yìn ìyọ́ jẹ ìyọ́ jẹ wàá mọ ẹwọ lọ́wọ́ tó bá rò pé láì sí ọkọ̀ lè sí nǹkan mi wà lẹ́wọ̀n wá lè kọ́ lẹ̀ kíjọ́ kejì kọ́ lọ́hún sílẹ̀ fún wà láì nítorí ọlọ́ọ̀ ti ṣe rẹ̀ ṣé ní ọ̀sọ́ yé ọ̀nàwó lórí ọkọ àtọmọ kò túmọ̀ sí kẹ́mi ìrìn ọ̀gá kò túmọ̀ sí kọ́kọ́ wá kọ́ láṣẹ kọ́ ṣe kéde o sèrè lórí ọkọ rẹ o tó o bá ń sèrè so ti yé gbogbo ládàtọ̀ yẹ kọ́ ọgbà ọ̀ bàjẹ́ torí náà bákan náà obìnrin ọ̀gbọ́dọ̀ fi sùpá ẹ̀ lẹ́nu níṣẹ́ bí sùpá wo ànábì alẹ́ ọkọ olórí ibú níyàwó òun ní ọ̀tọ̀ láti rí báwọn ànàmọ̀lẹ́kà ti dé àbáwọn ọkùnrin àlọ́ yìí tó pé àwọn homosexuality náà wọ́n ṣe lásìkò tiwọn gbogbo ìwé ìtàn fẹ́ legalize káàkiri àgbáyé àwọn ọ̀tọ̀ ọlọ́run ọkùnrin àtọkùnrin wọ́n mọ̀ bára wọn sùn òun yóò fún wọn sí ní àpẹ́kẹ́ ni o wọ́n ṣe kí ni o wọ́n ti dé ṣùtà wọ́n ṣe bá tẹ̀lé ọlọ́ ìwọ́n tẹ́ gbọ́dọ̀ rẹ ní ìsè tó bá ti lọ bí ẹ̀rọ lò sí ara rẹ mọ́tọ́lá sí náà ní òkùnjẹ́ rí ó lò sí ẹ̀wù bàtà rẹ ìyá ní ọjọ́ ọba ìyá ọ̀rọ̀ ìran wèrè tó kí tí ó gbé ọ yọ ọmọ sọ̀rọ̀ yọ ọmọ láàyè ọkọ ọ ṣe bẹ́ẹ̀ ká sọ́ra sọkọ rẹ lẹ́nu má ṣe é sẹ́ rẹ jáde kọ́ wá kọ́ lọ́ọ̀kì rẹ lọ́rùn ó o déwó mọ́nú àwo fún ọkọ dé láfíà tẹ ọkọ balẹ̀ gbé màá là lónìí nígbà tí ó dé àwo ọkọ wa ṣe wá búrẹ́dì ìkì ọwọ́ akẹlẹ̀kùn ẹ̀yìn ó sì máa kẹlẹ̀kùn gbogbo ọ̀gá ẹ̀sán máa bínú ẹ̀jọ̀ búrẹ́dì sẹ́wọ́n ti náà mo fẹ́ rà ó tún débi alákàkọ́ ló ti tán ó tún wọ́n ẹlẹ́jà á dé kí ó tún wọ́n ẹlẹ́jà á dé ládùúgbò táwọn ọ̀rọ̀ bá ní àwọn tá náà ṣe bẹ́ẹ̀ rárá ó ní ẹ̀sán máa bínú ẹ̀sán máa bínú sí mo ẹlẹ́jà á ní ọlọ́wà ẹ bá ẹlẹ́jà á dé fọ́ọ̀tì náírà yọ ọ̀rọ̀ jẹ lálẹ́ ẹni tó lọ látàárọ̀ ọjọ́ búrẹ́dì àtẹ̀já á dé sínú rẹ̀ ó dùn sùtálójú sọkọ rẹ̀ àbọ̀ ọ̀bà afọ́sọ òní ìfọ̀mọ́ ọ̀fọ̀rọ̀ àdàbí máa sọ̀rọ̀ bá gbogbo tó bá jẹ́ wọ́pàá fi sùtà sí ọkọ omi tó bá ń ṣe bẹ́ẹ̀ kò ní wà pẹ̀lú ọkọ yẹn tó bá dínú àlùjẹ́ náà bákan náà ọ máa ṣe dáadáa sí àkọ̀rí ibùsàwùjì làásìyámọ́ wà nílẹ̀ yìí àwọn fámìlì ọkọ ọ máa ṣe dáadáa sí wọn bàbá àti ìyá ọkọ ẹlòmíì fẹ́ rí bàbá àti ìyá ọkọ ẹ̀ lójú lódodo bàbá àti ìyá ọkọ míì náà àwọn náà lè yẹlé sùn ṣùgbọ́n wọ ṣe bí wọn náà ní bàbá àti ìyá àti ẹ̀ tí bàbá àti ìyá rẹ̀ tán bá ọba tó bí ẹni oṣù bàbá àti ìyá rẹ mọ ìwọ ló lo ẹ̀kọ́ ìgbà tí wọ́n bí ọmọ wọn lórí tó fẹ́ ó ṣe dáadáa sáwọn ẹbí ọkọ rẹ ó ní kára báwọn àbúrò ọkọ rẹ lẹ́yìn pé kò gbọdọ̀ kọjá ṣẹ̀ríà àbúrò ọkọ tó bá jọ pé kò fí àti máa wọlé ṣèlú ọ̀dà mi ni rárá o ò ẹ ò fí àti máa wọlé tọ̀yàwó bọ̀dá rẹ pàápàá nínú kọ́mọ̀ ìtẹ̀lẹ́ à sáà àbúrò ọkọ tí bá yàwó bọ̀dá rẹ sùn ni

obìnrin lẹ́sùn ní ọ̀ èso obìnrin o bákan náà obìnrin gidi tí yóò rí ọ̀nà ọlọ́run ọba àlejò ọlá gbogbo ohun tó lè fa kọ́kọ́ ọ̀rẹ́ ọmọ tẹ̀síwájú ọmọ plan rẹ̀ fún ọmọ ṣe kí o ọmọ plan rẹ̀ fún àfa bóyá olùṣẹ́ tẹ̀ ṣe tẹ̀ bá tún ṣe báyìí kọ́ tẹ̀ bá tún ṣe nǹkan báyìí kọ́ ọmọ fún onímọ̀ràn gidi òní òfin tẹ̀ tọ́ bàjẹ́ òṣèlú ni ọkọ̀ ọkọ̀ yọ̀ọ̀bà kan yọ̀ọ̀ka àwọn ọmọ rẹ̀ ọmọ fáwọn yàrá Eh, ọmọ fọkọ rẹ ní mara ìwà ayé àpọ̀ lórí eléyìí rẹ̀ kò fàsíkò àwọn ìyàwó ànàbí ọsẹ fànàbí ní mara kódà tó lójú mùsàlámà nígbà tó lọ ájì táwọn sàbẹ́ làwọn ò fárí ọ fànàbí mọ́ràn báyìí pé ìwọ ọmọ fa orí rẹ̀ ó fún mọ́ràn báyìí àwọn sàbẹ́ ní báyìí àwọn náà fárí tiwọn lọ. ọgbọ́dọ̀ tí ọmọ fọkọ rẹ mọ̀ràn dáadáa náà tọkọ bá kú alójúṣe oṣù mẹ́rin àti kíni o ìjọ mẹ́wàá obìnrin tó bá ti lóyún nìkan ni pé tó bá ti kíni o tó bá ti bímọ òun ni tiẹ̀ ọlọ́run kó fún ọlọ́gbọ̀yọ̀ mi ọwọ́ kan àwọn ọkùnrin mo fo díẹ̀ bí àwọn obìnrin torí àsìkò ṣé wọ́n rà àwọn ọkùnrin most ilé tí ń dàrú náà ọwọ́ ọkọ ló ti máa wá ọkùnrin ní ọpọlọ téèyàn fi ń darí ilé ọlọ́run fún agídí ni àfà agídí agídí máa dalérù ojúṣe rẹ alákọ̀ọ́kọ́ ni pé ìwọ ni kọ̀wáàmù ìwọ ni òpómúlérò olè rẹ kí ló fi wá máa jẹ́ kọ̀wáàmù ọlọ́run bá àlejò ni o ó ti sọ ṣé ẹrọ́kọ ojúṣe rẹ̀ tí ọba ti ṣe obìnrin ọ̀yà o ní ó sì àwọn obìnrin wa tí wọ́n ya ìyàkuyà ọlọ́run bí àwọn ọkọ ìgbà tẹ́lẹ̀ fi ń mo bá ogúnjọ́ kan bẹ̀rẹ̀ òru láfihàn Yobe State Damaturu Èkìtì South ó sì lè rìn jọ́ kan yọ méjì ló fi rìn a bá obìnrin kan sì rìn àjò láti Kaduna síbàdàn àwọn àtàtà agbó lẹ́nu ẹ̀ ah, wà lẹ́wọ́ bá yàn án jẹ́ ẹ̀ nítorí ọ̀sán àánú ni bàbá ọmọ lòun ní tòun wọn ò lọ́kọ̀ bàbá ọmọ kí lè tún wà bàbá ọmọ kọ́kẹ́ bóun sọ̀ lásán kóhùn sí lóyún kọ́mọ̀ pé ọmọ mi di mélòó lọ́dọ̀ rẹ ó di mẹ́ta ó di mélòó ó di fọ́ọ̀rọ̀ ọ̀tá obìnrin yìí wọ́n sọ pé mọ́ọ̀sì àwọn dráìfà wọn máa ń bá wọn sùn lórí ìrìn àjò kí ó ní ọ̀rẹ́ lórí yìí tẹ́jọ́ kan yìí nígbà táwọn yìí mọ́tò wá ní fọ́ọ̀tì lójú ọ̀nà lóru àwọn sọ̀kalẹ̀ ìwọ̀n sí táyà ó ní ìjọ kan bá wọn tí wọ́n ẹ̀sẹ̀ rẹ̀ ó wá ń sọ ìkàn tó báyàn ló jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti máa bá wọn sùn mílíọ̀nù wọn gán ni lọ́gbọ̀n kan pé lórí ẹgbẹ́ mọ́tò bàjẹ́ tí mọ́tò ọ̀bà ni tí mọ́tò bàjẹ́ ọ̀wà wà ní mọ́tò ọ̀sọ̀ kalẹ̀ wọ́n wà túnṣe fáwọn wọ́n bá wọn sọ ó ti máa fọ́rọ̀ àwọn láàrín ó ti máa ṣe ìgbìní ìní àwọn ọmọ nǹkan bú fáwọn gan ó sì bá wọn sọ nígbà tó yẹ pé ọ̀sọ́kọ àwọn làwọn wà á rajà àwọn náà làwọn ọ̀tà ibẹ̀ làwọn ó ti tọ́ mọ obìnrin ibi ó ti wá tí ọ̀jẹ̀ lọ ibẹ̀ wọ́n ti ń bá a ṣe sìnà ibẹ̀ náà ni ó ti gbọ́ máa lè wálé ọkọ náà ó tún dá tiẹ̀ sí ìyàwó sí màkà ọkọ bó ṣe kí ni o nǹkan ló lọ́ máa àwọn tá a jọ́kùnrin nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ́hun gangan kọ sọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o nígbà tọ́lọ́hun bá ń sọ nípa pé bó o láàṣẹ mọ ọkùnrin gidi tọ́lọ́ ní àrùjálù kọ̀wọ́ àmúnà alànìsà bímọ fàdọ́lọ̀ lọ́wọ́ bàdọ̀ àlàbádé wábì má a ń fà kù nítorọ̀ nǹkan kọ sọ nìyẹn ànáfàkọ̀ báyìí nàfàkọ̀ tù zàwùjì yá ojúṣe àkọ́kọ́ tọ́jú ọ̀rọ̀ èèyàn lọ́wọ́ àwọn ọkùnrin òun ni ká máa náwó láwọn ìyàwó wa lóríṣi. àna liyufik dúsà àti mẹ́sà àti wà máa kúndùrọ̀ alẹ́ ìrìsíkù fàliyufik mímọ àtà ọ̀la. ìwọ ló máa ṣètò oúnjẹ fún ìyàwó rẹ ìwọ ló ṣètò ilé tí ó gbé ìwọ ló ṣètò aṣọ sukùfíìsì àwọn ọmọ. tẹ́lẹ̀ lórí ọ̀dàlú obìnrin wọn ló máa ṣe èyí tó bá wá lágbára ń bẹ̀ ọ̀ọ́dẹ̀ kọ́mọ̀ pé ìyìn lágbára ni o kì í ṣe pé mo ya ahun àbí ọkùnrin wọ́n léyìn òfin àwo oníkéyìn ẹ bá ń gán tí ò sí àwo ṣé wọ́n tí ò sí àwo obìnrin ó ṣètò oúnjẹ òun ni ó ṣe lẹ̀ òun náà ni ó sanwó school fees àwọn ọmọ tàbí ká máa pẹ́ ní fifty fifty ìjẹta ṣèjẹta ni àbí jẹrẹ ni màmá kan sọ ọ̀rọ̀ ọmọ rẹ̀ kan táwa ti kọ́ ń kéwì ọ wá sọ̀rọ̀ ọkọ rẹ̀ fún mi bí ọlọ́kọ ti sú o ó lọ́kọ rẹ̀ ó lówó lọ kódà iṣẹ́ ti ń ṣe nínú àwọn iṣẹ́ tí wọ́n ń sanwó gidi tẹ́ ọ̀ gbàrà ráwọ̀ bá fifty thousand oṣù

ọwọ́ ń sanwó ẹjọ́ wá ń pín tí wọ́n bá ṣe bẹ̀ lónìí ìyàwó ṣe bẹ̀ ẹjọ́ méjì lẹ́jọ́ máa jẹ ọbẹ̀ tiẹ̀ lónìí ẹ̀jẹ̀ lónìí ọ̀la ìyàwó fowó lẹ̀ lọ́tọ̀ la ìwọ tó fowó lẹ̀ ẹjọ́ márùn ìyàwó filẹ̀ ẹjọ́ méje ìwọ tó filẹ̀ ẹjọ́ mẹ́sàn ẹ̀ sọ́kọ́ gidi kó lẹ́sìn máa pín tí wọ́n bá ra láìsí ìyàwó rẹ̀ wà tí wọ́n bá ra kerosene ìyàwó rẹ̀ kó pupa tí wọ́n bá ra magi ìyàwó rà sànà tí wọ́n bá ra sóòfù ìyàwó rà pọ́ọ̀tì irú ọkọ wa ni ọ́ tí èèyàn ọba ní ọ̀tọ̀ ni pé kò ní ìtọ́lọ̀ ń kẹ́kọ̀ọ́ dáàbọ̀ ni pé ẹ máa náwó léyàwó yín lórí ẹ máa ṣe kí ni o ẹ máa ná owó lé ìyàwó yín lórí a gbọ́dọ̀ gbàgbọ́ lé eléyìí nínú nǹkan tó já sí pé kí ni o kò ní jẹ́ kí ni àbúrò táwọn sọ́yà yóò kọ́nà kó fún fa dọ́là dọ̀ níjọ́ táwọn bàbá wa ti ń ná owó yẹn obìnrin wa ní láàrí tọkùnrin náà tẹ́ ẹ bá kó ọkùnrin hundred jọ ninety eight wọn náà ìyàwó wọn ò ní láti tó wọn ẹ wá wo àwọn dèdèrè ètò tí wọn ìnáwó kò dáa fún wọn náà á ah, ìdí wọn sọ òye wa o ìtòsí fatọ́lọ́ ń ṣe ní àmà náwó àwọn àáfàá àti ṣàlàyé obìnrin yìí ọmọ gbádùn rẹ̀ obìnrin yìí àti bí yọ́ọ̀ máa ṣe bọ̀ yìí sí ọ obìnrin yìí yọ́ọ̀ máa lóyún fún ọ obìnrin yìí yọ́ọ̀ máa bọ́ tọ́jú àwọn ọmọ obìnrin yìí yọ́ọ̀ máa ṣe dáadáa sáwọn ẹbí rẹ sóhun náà ni kó tó máa wá àti ọmọ ẹ̀jẹ̀ káàkiri ntọ́sà àwọn obìnrin dàkúdà lónìí náà kálukú wa ká padà sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ á máa náwó lórí àwọn ìyàwó wa ṣé wá rí gbogbo ọkùnrin tó bá ti náwó lórí ìyàwó rẹ̀ ọlọ́run sì máa fọ̀pọ̀rọ̀ nínú àdìtì ànábì wọn sọ sọlá wọ́n béèrè pé sàárà wo ló lóore jù sàárà sẹ́yìn báwọn ọmọ ẹlòmíì ọmọ ṣẹṣẹ́ àrí ní ta ọ̀rọ̀ bára ìmí àwọn tó fún lówó wà ọ̀lọ́ ó ń bára kan bẹ́ẹ̀ bàbẹ̀ nínú àwọn àdúgbò ńlá kan bàbẹ̀ lọ́wọ́ ó ní ṣùgbọ́n kọ̀ dà pé èsè yorùbá haúsá ni jíìpù yẹn ni wọ́n ègbé wa bí tí ó tọrọ owó láàárọ̀ kẹ́yìn tó máa débi ṣé wọ́n fi jíìpù gbé wa the same jíìpù wọ́n fi lọ kó àwọn ọmọ ẹ̀ lọ private school tó máa tàyín tẹ̀ fún lówó tẹ́ tí ò ní lọ private school ló láwọn rẹ̀ ń lọ nígbà wọn fi wá dáwó fún látàárọ̀ <laughs> wọ́n bá fi jíìpù gbé nìkan ni o alẹ́ kò sí kéde ẹ̀sìn báńkì kan ló ń lò láwọn tó súnmọ́ báńkì méjì mẹ́ta nílò nítòsí ní lágàájì wọ́n lò ní lágàájì sa anabi wọn bèrè pé sàárà wọn lọ́dà àdùsẹ́ ìtọ́ mẹ́fàmọ́jú ti eh, challenge àbí ti arọ ti wóró ni àbẹ́ ìtọ́ wà Ṣàngó àbẹ́ ìtọ́ wà Bódìjà anabi lẹ́yìn nǹkan èyí tọ́ ọ̀nà fún ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ sàárà tó lóore jù nìyẹn. ìtọ́ àbàtí máa ṣe sàárà yà ń ta wá ṣe fún níbo inú ilé ẹlòmíọ̀ dá ń lé ọ́ dá ń ta anabi sallallahu alaihi wasallam ó lẹ tó dáa jù khairukum li ahli òun lẹ tó dáa sáwọn ìyàwó rẹ̀ wa ana khairukum li ahli èmi ni mo dáa jù sáwọn fámìlì mi alábà nàbí da ìyàwó aṣọ ọlọba ni ọrùn wọn là nàbí àwọn bá wọn ṣiṣẹ́ ànàbí máa bá wọn ṣiṣẹ́ ilé tí wọn bá yàwó rẹ̀ ṣiṣẹ́ ilé alábì da sáwọn ìyàwó ẹ yóò náwó fún wọn yóò tún wà dáadáa sí wọn gbogbo àwọn tá a bá ya wọn ẹgbẹ́ lọ pátì o gbogbo àwọn tá a bá ya wọn ká lọ ṣe kí ni lọ pátì a máa lé ìyàwó wa lórí ni o nínú táàsì máa náwó lórí a wà sọ gidi fún ilé ìrọ̀rùn tíyàwó wa ó gbé tọkàn tiẹ̀ náà balẹ̀ a wà fún níbọ̀lọ́ bá ṣe kí ni o bó ṣe bọ̀ aláṣì ẹni ọlọ́run bá ṣe kọ́ gba yàrá kan fún kọ́ gba yàrá kan yọ ọmọ ẹbẹ náà kó di méjì kó di rúmà palọ̀ ẹ bá gba rúmà palọ̀ kọ́ ọmọ ẹbẹ náà fúláàtì ẹ bá gba fúláàtì kọ́ ọmọ ẹbẹ náà kó o kó ìwọ àtọmọ méjì ọkọ pọ̀ kan sí iwájú ìwọ gbé kan sí àyàbọ̀ mẹta gan ìkọ́ tọ̀ wà lẹ́yìn èyí ó wọ ìkọ́ dìmọ́ bàbá wọn ìkọ́ tó wà wájú ẹ̀yìn márùn lórí o lórí okada ọlọ́run àdùsọ́ ẹ̀sọ́ yẹn ẹ̀mí ṣubú ni ó tó bá ya ṣé tí sọ yé gbogbo ilé ìka yé ọkọ bá ti ya ahun sáwọn ìyàwó wa ìlú yìí ọ̀dà wàhálà àwọn obìnrin ó o ṣe wá mọ ikímọ̀ táwọn àfọ àtúnṣọ ẹwú níṣọ obìnrin obìnrin ò lè ṣiṣẹ́ lọ títí bí ọkùnrin ìtọ́ dáa jù fún obìnrin kì í ṣe ẹ̀rọ wà nílé sẹ́ẹ̀rí mùsà àwọn obìnrin iṣẹ́ ta àwọn náà mọ̀ wọ́n mọ̀ wọ́n lù sí tọ́pọ̀ wọ́n lù sí tọ́pọ̀ sincerely entrance wọ́n lù sí àlàáfíà wọ́n lù sí ọpọlọ tó yẹ kánò fáwọn ọmọ wọn owó tí wọ́n sì rí ọ̀sọ́ wọn dolówó àwọn ọmọ wọn ọ̀rẹ́ kan wọn ọ̀rá mójútó ọ̀dà aláyé ijọ́ bẹ́ẹ̀ni ṣe kéré tó yìí èmi pọ́pọ́ dọ́gba àti ìjọba rẹ̀ paramari wà. àwọn amáwì ẹ wo bá a ṣe ń stress àwọn ọmọ wa lónìí wàlẹ́ à ń stress àwọn ọmọ irú ọmọ tó dún wá bí ní àgbè lọ kìrìtì àbíkáàbì ní prẹ́ẹ̀pù àkọ̀bí prẹ́ẹ̀pù wà prẹ́ẹ̀pù kékeré kan yóò tó fẹ́ẹ́ lọ sí wà lọ sí tù. à ń stress àwọn ọmọ wọ́n sì àwọn nǹkan tó yẹ kọ́mọ gọ́ọ̀mọ̀ àwọn ọmọ ọ̀mọ́ ọmọ tó yẹ kọ́mọ sùn nínú náà education tí wọ́n kọ́ lẹ́sìn tó ń kọ́ ní pgb tèmọ́tò kọ́ gbogbo wa ni mọ́ọ̀sì àwọn kéékèèké yìí wọ́n ní ìdí kan sùn dàsìkò tí wọ́n fi ṣiṣẹ́ lọ àwọn aṣọ ẹ̀sìn wọn ọmọ tó kọ́ lọ ẹ̀ bá ti rẹ́dì fún lẹ́nì láti kẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀rí ẹni sọ fún yín six three three four wàláhì wasting of our precious time wasting of our precious time wọ́n kẹ̀ bá sìkò wá sóhùn kí ni six three three four gbogbo tọmọ ọkọ̀ jss three ó lè kọ́ láàrin ọdún mẹ́rin tí ó sì mọ̀ tọpọlọ ẹ̀ bá ti rẹ́dì fẹ́ kọ́ jẹ́ kí ló rà ní àṣekè sọ́ọ̀dì commercial student ni mi nígbà mo wà secondary school nígbà tí mo parí mo fẹ́ change sí art islamic studies alhamdulilah àti lọlé ètò èyí ò ní fún mi problem kankan arabic ò fún mi problem mo ní kí n ṣe government àti literature brother kan ní UI ló wá kọ́ mi government ẹni ẹ fẹ́ẹ̀ ni professor ní ìsìn àsìkò communicate láìpẹ́ lórí net oṣù mẹ́ta lè kọ́ mi government bóun ló ṣe kọ́ mi ó gbé skimu syllabus wáyé ó gbé sẹ́gbẹ̀ báyìí ọwọ́ àmọ́ tọ́pì kọ̀ọ̀kan gọ́ọ̀mẹ́ntì ẹ̀táìsọ̀ gọ́ọ̀mẹ̀ oligarchy monarchy kẹ́nẹ́kẹ́ democracy ìtí mo dé ìdìlọ ara ń kọ́ mi mo sì fóṣù mẹ́ta kọ́ gọ́ọ̀mẹ̀ntì mo sì ka fúnra mi mọ́ gbọ́yé tírì mo nínú gọ́ọ̀mẹ̀ntì àwọn tí wọ́n ṣe gọ́ọ̀mẹ̀ntì láti SS1 DSS3 ní ẹlẹ́ta high school tí mo ti parí 1998 kò sí kẹ̀kẹ́ tó pass gọ́ọ̀mẹ̀ntì ẹ bá lẹ́tọ́ parí sùkúù yẹn láàrin 1998 gbogbo àwọn asùnẹ̀ntì ẹlẹ́ta ní 1998 kò sẹ́ẹ̀ tó pass gọ́ọ̀mẹ̀ntì náà wọn ìkẹ́kẹ́ wọn bá sí gọ́ọ̀mẹ̀ntì gbogbo wọn lọ́fẹ́ yìí wọ́n kọ̀ fọ́dún mélòó èmi sì kọ́ fóṣù mẹ́ta mo ní bíbí nílẹ̀ wíṣítà ọ̀tá ìyẹ́wọ́ tẹ́kẹ́ bá dún mẹ́ta tó fẹ́ èmi kọ́ lóṣù mẹ́ta gbogbo àwọn nǹkan yìí táwọn tọkọ ọba ti sojúṣe rẹ̀ tíyàwó náà rí pé kódà àwọn obìnrin àwọn sùn kan bẹ̀rẹ̀ ilé class báyìí ẹ̀mọ̀ tó mọ class tọ́lá àwọn obìnrin ọ̀rá yí ọmọ mọ́ wọn ọ̀rá yí ọmọ wọn bọ̀ sí dékìá wọn bọ̀ sí kíá dé nígbà wọn tó lọ gbé wọn lò gbé wọn wà lọ gbé kóòn dékìá láago mẹ́rin wọn tó lọ gbé sí ilé class ọmọ tó yẹ kó máa mú mú ọmọ tó yẹ kó rí mọ́dà kíá wọn àlọ́ gbé sí sáàtì àwọn iná ni ọ̀dá wọn mọ́ ọmọ tó yẹ kó mú dáadáa kọ̀rọ̀ mọ́ ìyá mu kò rí àánú torí kí náà ni all in the name of what We are sáfẹ́ accumulate wealth àwọn ọkùnrin ọlọ́run bá wa náà wàhálà tá à ń jáwọ́ bí o ṣe ti pọ̀ jù látara pa àṣẹ kí ni o our responsible ṣùgbọ́n o májèmọ́ kan bẹ láàrin àsìkò onímọ̀ kẹ̀wò so oríwo obìnrin wọn àfáàfá àwọn májèmọ́ kan lẹ̀ wọ́n mẹ́nu tí làwọn àjùmọ̀ èdè sọ̀rọ̀ agbárí là ń sọ ọkọ rẹ lè má nàwó lé ọ lórí kí mo rí kí mo wí ìwọ obìnrin ọkọ rẹ lè má nàwó lé ọ lórí táwọn kankan bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ sẹ́yìn bá ti lọ́rùn yẹn ní kọ́kọ́kùnrin ọ̀nàwó àwọn àfọ àwọn alíṣẹ́ àwọn mẹ́jẹ̀mú kan alákọ̀ọ́kọ́ ìwọ obìnrin tọ́ ọ ti tẹ̀ láṣẹ ọkọ rẹ ntí mo fẹ́ kó o ṣe rè ntí ìfẹ́ kó o ṣe rè tọ́ ọ ya ni o ọya alágídí ọkọ lè má nàwó lé ọ lórí yọọ máa jẹ́ kí ni ìkọ́ bá ńlá kì yọọ jẹ́ punishment sẹ́yìn kó mi tó bá jó obìnrin wàhálà ìkíni ó ṣe yóò yí padà ṣùgbọ́n obìnrin pa mí kú sórí pé níta sọ́kọ yóò ní kí a ní wọ́n lé mi ò ní sẹ́ ẹ̀mí bí wọ́n ti ìbílẹ̀ nìkan mọ̀ àlẹ́ èlò nígbà sára sára yìí mi gbòòdù tiẹ̀ lọ obìnrin lórí gbogbo tiẹ̀ kò ní tẹ̀ láṣọ ọkọ obìnrin tí ọba tẹ̀ láṣọ ọkọ ọkọ lè mọ̀nyàn ó lè lórí ẹlẹ́kejì obìnrin tí bá ń kọ orún fọ́kọ ọkọ fẹ́ súnmọ́ tọ́ra ojúṣe nítorí ẹ̀fẹ́ ra wọn nù àbíkọ́ tọ́jú ọmọ

o sì fẹ́ wọṣẹ́ torí sálárì ọkọ rẹ jọ sọ inú sálárì ẹ ló ti máa sanwó kí ni o déèkìá tọkọ ni kọ́ máa ṣètò tọ́ máa jẹ bó ṣe tó ti yé lè ṣe kódà owó tè wọkọ̀ lọ ibiṣẹ́ kọ̀kọ́kọ́ rẹ tó bá ṣe o sì tọ́lọ́ ara rẹ. àwọn táwọn sọ ìkèéṣe ọ̀rọ̀ àìmọ̀kọ́wọ̀ ọ̀rọ̀ ọmọ là ń ṣàlàyé o tó ti yé lè ṣe ọ̀dọ́mọlá déèkìá ọ̀dọ́mọlá déèkìá ìwọ náà ni ọ̀tọ́jú àsìkò ọmọ ètò gbé lọ ní ẹ̀kọ́ ń gbọ́ kájú bá wá tó lọ ilé ẹ̀kọ́ ọdún wàhálà lọ́rùn tá a ní o lọ́rùn ọkọ ọlọ́run fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ bákan náà ìwọ tó o bá jọ kọ wọ́n fẹ́ kọ́ jẹ́ pé kọ́ ọ máa dọ̀yàwó rẹ̀ ná kó o sì máa bá lò dáadáa yẹn náà pé lòun sùn lè máa ṣára má jẹ́ ní tí ó le koko má jẹ́ ní tíyàwó ò ní rí dùn lára rẹ̀ ó gbìyànjú ọ̀dọ́ tọ́lọ́wọ́ ni wàá ṣìrú ń nà bí màrúfì máa báyàwó rẹ lò lọ́nà dáadáa ẹ jákórí dùn lára rẹ obìnrin bí nǹkan gba tó rí ọkọ tó ti wọlé ọkọ ọkọ wọlé báyìí ọmọ àgbà ni ó tó ti dé ṣé ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá tí wọ́n yẹ ìdílé ìkọ́ e mi lè ṣe. mo kó o dé nù tọ́ba ti wọlé báyìí àwọn ìyàwó àtọmọ́ ṣe kí ni o wọ́n kà ní ànábì wa sallallahu alaihi wasallam wàláì kò rí bẹ́ẹ̀ kéèyàn ọjọ́ káwọn ọmọ sáré wá dì mọ́ èèyàn kí ló yàwó dùn pé ah onítèmi ṣe òbí mò kó ìwọ sọ́jà ìjọba ológun ìyàwó ti máa tọ̀ ara pé ah ọkùnrin ìjọba ìwọ lọ tí mo rò gómìnà tó pẹ́ kọ́lọ̀ ní ó tó tẹ́lẹ̀ kó tó wọlé lónìí kò yẹ kọ́lọ̀ owó rí bẹ́ẹ̀ kọ́lọ̀ kójọ kó tó ẹ̀rọ kan wá ṣe. bákan náà ọkùnrin yóò tẹ̀lé nǹkan tó já sí wípé tíyàwó ẹ̀ náà bá ní bùkátà sí òun náà máa satisfy ìyàwó torí báwọn ọkùnrin ṣe ń ní bùkátà sóbi obìnrin náà máa ní bùkátà ṣùgbọ́n Ọlọ́run fáwọn ń tìjú obìnrin ò ní sọ direct ìwọ náà wọlé orí ìyàwó rẹ ó ti orí ti ara wọ nice kinní kan sáà ṣó ó ti lọ́gbọ́n sọ nígbà pé alẹ́ àjọ náà ni o torí bí ìwọ náà ṣe ní bùkátà sí òun náà lè ṣe kí ni o ó kí àbámọ́ ìyàwó ni òní Jamaica ọ̀la kọ́tọ̀ ọ̀túnla Dubai ìjọ mẹ́rin Emirates ìjọ márùn-ún Amẹ́ríkà yóò máa tráfìkì yóò máa jayé kí ó fi ìyàwó lé ìyàwó ṣe sùúrù oṣù kejì oṣù kejì ìyàwó mú mára ìyàwó nìkan ọmọ lọ́mọ bẹ́ẹ̀dì lóòótọ́ ló ń satisfy rẹ o ọ̀ra fìríjì fún ọ̀ra mọ́tò fún every month tó lè máa send one hundred thousand àkáǹtì owó lè dàbí ọkọ kórìí ọkọ rẹ̀ jẹ́ tẹ́lọ́ọ̀dún hundred thousand lọ́ọ̀ àwa náà gbọ́dọ̀ gbìyànjú nígbà tó bẹ́ẹ̀ láyé owó ọ̀rùn náà kàtọ́ nígbà tó bẹ̀rẹ̀ ká ń kọrin tí wọ́n rúgbọ́ pé tí èbá ṣe bẹ̀rù ọlọ́run wọn ò bá ṣe sí wọn bẹ̀rù ọlọ́run ni umaru ní kí ló dé kò sùn àpẹẹrẹ káàdì fáwọn ọba sọ lórí bẹ́ẹ̀ ni umaru ní ọkọ̀ òun lójú ogun láti jẹ́ ibi oṣù mẹ́rin ló ti pẹ́ yìí oṣù mẹ́rin òun ọ̀rọ̀ kọ́ ní kí ni kóun ó ṣe ìbẹ̀rù ọlọ́run ni wàláì wọn ò bá ṣe sí wọn òun ọ̀bà mọ́kùnrin mi ò rí bẹ́ẹ̀ bóun bẹ̀rù ọlọ́run ojú ẹsẹ̀ ní mọ́rù kọ́kọ́ rẹ̀ ọmọ ọ̀dùn ọ wá ṣèwádìí lọ́dọ̀ àwọn obìnrin ó lè tó gbà ó tó bí ilé ṣe sùúrù dà tí ò ní rọ́kọ tí ó fi sìn oṣù mẹ́rin náà gbogbo wọn ń sọ. kí la lọ bẹ́ẹ̀ ni pé ọkùnrin náà ó satisfy ìyàwó rẹ̀ bí ìyàwó náà ṣe kéde o yóò satisfy ọkọ. bákan náà ọkùnrin ó tẹ́tí gbọ́rọ̀ ìyàwó ẹ̀ nínú pọ́blẹ́mù táwọn ọkùnrin máa ní àìní táyọ̀ fáwọn ìyàwó wa kọ́ anytime àdìsí umuzọ́rí ìbẹ́ẹ̀bì tí ìyàwó Aisha rọ̀bí ọ̀la anya wà lẹ́yìn ọlọ́run ànábì tí a bá lè súnmọ́ ànábì díẹ̀ àwọn ìyàwó ọmọ ìbàdàn wa Aisha ń ọrụ ọ̀rọ̀ àwọn obìnrin kala. Obi mélòó àwọn obìnrin yẹn kóra àwọn jọ nípa ọkọ <laughs> ọkọ ọkọ wọn ànábì dẹ̀ farabalẹ̀ yí àwọn àìsà tó fi narẹ́ẹ̀tì gbogbo nǹkan tí àwọn tí wọ́n bá ní pé àfa ọ̀rọ̀ ti ẹ̀ wá wọ́n bá bẹ̀rẹ̀ yẹn àbẹ́ ìwà lẹ́yìn àní ilé dájú wa tí ó wà ní kínní nígbà tí a lọ mítìnì last week ó lè jápọ̀ mọ̀sẹ̀ bí lè sọ̀rọ̀ lé wọn ó tó kò mẹ́ àbẹ́ ẹ̀rí ọmọ yín tó wà ní primary two nígbà wọn lọ school wọn ó sì tẹ̀lé mẹ́ẹ̀ẹ́dógún sọ kí wọ́n fẹ́ sọ̀rọ̀ ó pé mi I don't have time for àwọn ti máa kájú táìsà ti sọ̀rọ̀ obìnrin mọ́kànlá àdàbí dẹ̀ tẹ́ ti bọ̀ àdàbí dẹ̀ tẹ́ ti bọ̀ ọlẹ́dẹ̀ ti bọ̀ wùwẹ̀ sallallahu alaihi wasallam wà lẹ́yìn obìnrin ọmọ ẹ̀dọ̀ olùjẹ́kùn àtọ́pẹ́ wọ́n jọ ń fara ibi ẹ ti ń sọ̀rọ̀ gan ẹ̀ ní mọ́gbàtà rẹ̀ méjèèjì ọmọ mọ́fù síra yín irú ajílẹ̀ ẹjọ́ náà ẹ̀ gbádùn ara yín pọ̀ tọ́lọ́rọ̀ ti bí ìfẹ́ ìfẹ́ ti bí kára yín bó mọ́fù ẹ̀ lè gbádùn ara yín ọ̀sásí kọ́ máa yáyìn pé tèmi ó ti pẹ́ jù ṣáfṣáf nígbà tẹ́ ìṣe ẹranko ẹ̀ bàtà dé kúnra yín bí ẹranko bóò lè yóò ṣe gbádùn ara wọn á lásìkò táà fi máa jọ sọ̀rọ̀ bákan náà á máa pọ́n obì wálé àní kàlábùkù ọkùnrin mi yọ wà disgrace yàrá publicly ọwọ́ náà bá mú kí lórí gbogbo àti ìyọ́mọ̀ mú kí bóde mọ́ ẹranko burúkú bá mú kí lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ wàlẹ́ òtúbọ̀ òtúbọ̀ obìnrin yẹn ló jẹ́ èsè yẹn gidi nu ó disgrace yẹ publicly ẹ bá mú kí sọ̀dẹ̀ àwọn èèyàn nígbàgbé kankan bẹ ọwọ́ alẹ́ délé ṣé ti wọ́n mi má disgrace ìyàwó rẹ̀ bá ara rẹ̀ even nínú ilé náà wọn ò ní o disgrace ẹ̀ lànà ìwà mọ̀ọ́dọ̀ sálà ọ ń sọ nípa àwọn ọkùnrin gidi ìwọ́n tó abájọ́kùnrin látẹ́gíríbù níwájú à má fọ́yàwó rẹ létí obìnrin ó ṣe tó fi gbà létí ànábì mọ̀ tó wọn tó ń sọ obìnrin ó lọ́ọ̀kì aṣọ obìnrin ó ṣe tó fi fọ létí ànábì náà gbọdọ̀ fọ létí kìí sọ fún nínú ẹgbẹ́yàwó ẹ̀ létí wà látùkọ́ bíi má sọ̀rọ̀ ọkọ̀ rà kó gbèsè kọ́ wá máa rán fámìlì wọn pé sáà mọ́ fámìlì yìí ni ìwọ́n tó pé ìyá rẹ̀ kìnìkan ìwọ́n tó pé bàbá rẹ̀ kìnìkan mọ́ràn lè tọ́da èyí ń ṣe bẹ́ẹ̀ tó ti yé bọ́mù ìdílé ṣe máa ń ṣe nìyẹn kọ́lọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bákan náà ayọ̀ alímọ̀ ha òmùrọ̀ di ha àwọn ọkùnrin fèlè láàrin níjọ́ wo la pè ìyàwó wa jókòó àbí à ń lọ wáàsí amúyàwó wa dání ìwọ ọmọ kéw wáàsí bẹ táwọn àfáà máa ń ṣe kọ ọmọ amúyàwó rẹ lọ ó ní kó kò ní gbọ́ kò ní gbọ́ síbi tó bá ń ní ò àdáná tiẹ̀ wọ́n ká ọ̀dáná tiẹ̀ mi ọ̀wà ló wà làkàwọ̀ ló lè jọ yóò yín wá àsìkò náà lù wa ṣé wọ́n máa lọ àwọn kẹsẹ̀ ti wá sí àwọn ẹni ọlọ́run wọn bẹ tó ń wá létí ìyàwó rẹ̀ ọgbọ ìyàwó rẹ̀ ọgbọ sí wọn ìwé kò bá sí wọn ìfáàsì kò bá sí ẹnkírun kò bẹ́ẹ̀ gidi ṣe máa múra yọ ọmọ sí alẹ́ káàkiri àdúgbò ọmọ mú lọ wáàsì ọmọ lọ ọ̀rọ̀ àwọn ẹni tí ó ṣe àlàyé kò ní dáa fún ọtí ẹ̀ ta kalẹ̀ ìbáwọn tó fẹ́ dìbò náà ráwà lé nìyẹn nígbà wo lọ́ra wá àsùnwálé fún ìyàwó rẹ̀ nígbà wo lọ́ra wálé. ká gbìyànjú gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn ká kọ́ ìyàwó àtọmọ wa àwọn ọkùnrin lọ́nà òbí ìwọ tí ìyàwó rẹ̀ kírun kò ní jẹ́ ọlọ́wájú ọlọ́run yóò dé ọ̀mọ́ ni pé àáfà mi lẹ́nu lọ àlùjẹ mẹ́ wọ́n ti pé táyà kò sí fi yín bẹ́ẹ̀ sí ẹ̀ lọ fún mi láyé tí n bá kọ ohun ẹ̀rọ lọ́fẹ̀ẹ́ fún mi kù lójú ẹmọ tó fàájọ́ náà nígbà mo ní pé kọ́ sáyè fún yín ẹmọ bẹ́ẹ̀ ṣe gidi ìwé ìjọ náà sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ já wọn dáwé àmì ni ṣé ẹ fa gidi mo mi ní jí orí àbá aláìkọ̀sá ló jẹ̀ náà wọ́n jọ tù mí náà ni ọlọ́run sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ wò àwọn ọkọ wa ní àlámọ́ ìyẹ́ ẹ̀sìn bákan náà a tó gbìyànjú látara wípé kí ni o gbogbo ohun tó lè fa ká kó ìnira báyàwó wa a ṣe bákan náà a máa yan ìyàwó wa lódì gbogbo pa àbáyàwó yẹn ayé kan gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta ó di oṣù gbọ́dọ̀ kọjá àánú ilé tẹ́ ẹ bá jọ ń yọ òdì tó bá dẹ̀ta tó bá kí ọ mọ́tì gbèsè ẹ̀ta ọ̀rọ̀ sàlámà sí tẹ́ bá ń gbé lórí ẹtún ṣe kéde o ẹtún gbódì yín lọ oṣù gbọ́dọ̀ yóò di àfi lórí nǹkan tó jọmọ́ tọ́ náà èkí náà bá yóò di sí ẹyin torí pé kéré kan ọba yóò di torí tọ́ o torí pé ó kí ó ṣe báyìí ó wọn ò fẹ́ káwọn báyàwó wáyé òdì tọ́ọ̀bà wáyé òdì lórí ìtọ́jú ọmọ nǹkan pàtàkì kọ̀ọ̀kan kọjá ọjọ́ mélòó ìjọ mẹ́ta bákan náà tọ́ba lóun fẹ́ lọ bí tọ́jú ọmọ tọ́lọ́ máa yọ̀ǹda fún gbogbo ẹgbẹ́ nínú àwọn ẹ̀kọ́ yẹn kìí ṣe kí wọn náà wá di military man kálé ọlọ́dà òbí ẹ̀ kọ̀sáyè bọ́dá rẹ̀ bímọ kọ̀sáyè ọ̀rẹ́ rẹ̀ kan ṣe freedom kọ̀sáyè àwọn òní rẹ̀ so ti yé kèé sẹyẹ tó ń fi inú kéèjì tó wà pàkánù ilé tó bá ibi tí ò ní ibi tí ò ní sáyè ibi tó bá di pé tó bá ti lọ ọbẹ ọmọ ń sọ dídàkudà ibi tó bá lọ ọbẹ ẹgbẹ kí lọ kó ṣe tó bá lọ ọbẹ yọ yapa àṣẹ ọlọ́ọ̀bọ irú ibi tó ní máa fọ láyé nu jẹ́ ọmọ lọ ilé wọn jẹ́ ọmọ lọ ọ̀dọ̀ àwọn ẹbí rẹ jẹ́ ọmọ lọ ọ̀dọ̀ àwọn ọmọ ìyá rẹ tí ó o tó yẹ pé dọ́tì kan bá kan òun náà òun náà ráwọn èèyàn tí ó ṣe kí ni o tí ó bí àwọn olóò sì gbọdọ̀ máa ọkọ rẹ̀ ta kọ́ wá dé takọ ọmọ kíláàsì wípé ẹ máa wò kọ́ mọ́ oúnjẹ ṣe wọ́sí wa ẹ máa wò sí wọ́n mọ́ kíláàsì rí ta só ti yé máa pálé bákan náà ọ gbọdọ̀ máa dẹdẹ ìyàwó rẹ kì máa ní usman zonni bíhà máa lérò dáadáa sí ṣé aláàárín náà àsìkò tí ò sí ni ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ́ẹ̀ obìnrin míì náà torí ìwà pálapàla tọkọ ká máa lọ ọ̀dọ́kọ̀ trọ́ọ̀sì ẹ̀ ọkọ náà ní trọ́ọ̀sì rẹ̀ àwọn gbọ́dọ̀ gbìyànjú kárí pé kí ni o a máa kẹ́fẹ́ ibú síyàwó wa àwọn náà ó máa ṣe ọ̀ṣọ́ fúnyàwó wa bá a ṣe fẹ́ kóun náà máa sọ̀rọ̀ kí lóko náà wà wà lé lọ́mọ wá wọ aṣọ olóòórùn kí nínú nínú rẹ̀ ọ̀wà àpọ́n nínú abíyà rẹ̀ ọ̀mà rùn nìkan náà rẹ̀ àpọ́n bí ìkan náà àṣà ìwọ náà máa sọ̀sọ̀ níparí ìwọ náà máa ṣe dáadáa sí àwọn fámìlì ìyàwó o máa ṣe kí ni o o máa ṣe dáadáa sí fámìlì ìyàwó rẹ̀

lẹ́yìn pẹ̀lú wọn lórí fóònù ẹ máa lọ ọ̀dọ̀ wọn tí wọn bá sí gbàdàn bóyá ẹ̀kan lọ́dún bóyá ẹ̀kan lóṣù mẹ́fà ìwà àtìyàwó ẹgbẹ́ra àní àwọn akínyìn ni o tọ́lọ́ bá tó ṣe arísìkì ẹ̀rọ abọ́n fìlà dání fún wọn ẹ̀rọ amílò dání mílíkì dání fún wọn sọ́rọ̀ mi yé tẹ́bá tó láwọn nǹkan míì ẹ̀rà dání fún wọn tẹ́bá tó ní five thousand kan tẹ́fún ẹ̀fúnlọ́ọ̀bù àbí ten thousand àbí two thousand kódà kó five hundred ẹ fún wọn lẹ́kọ̀ọ̀kan máa sẹ́ndì ìjà kàrí sí wọn lórí kíni o lórí fóònù káwọn náà máa ṣe kíni o kán máa lóòdù rẹ̀ tó ọba tó pè wọ́n ọmọ yìí náà fẹ́ báyìí wọ́n mọ̀ pé ibi wà ọkàn rẹ̀ balẹ̀ wọn ò ọmọ wọn wọn ò ọkọ pè wọn yọjú tó fún wọn ní kan tó wọn ò rí nǹkan àwẹ̀ gbà mélòó ní ṣe bẹ́ẹ̀ ní ọkọ ànábì wa sallallahu alaihi wasallam ọdẹ ń ṣe bẹ́ẹ̀ yóò tọ́ wa nínú lẹ́yìn ìgbà tí àwọn kú a kọ́ sí ànábì wa Muhammad tá a bá ń ṣe àwọn nǹkan yìí inú ilé wa ó tòrò àdúgbò wa ó tòrò ìlú wa ó ọmọ burúkú kù àátọ̀ rí ọlọ́run á sì ọkọ àtìyàwó nínú ṣe bẹ́ẹ̀ fún wa wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم